lọ́tún wọ́n fà lọ́sì kò sẹ́ni tó yẹ. wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ní bá ṣe lè jẹun sí láṣẹ ń bọ̀ ẹlẹ́yìn lágbára ọ̀lẹ́jù jùjù kò sẹ́ni tó yẹ. ẹni ayẹyẹ. yára ó dìgbẹ̀yìn ká tó ń. bọ́ síta kó máa lọ kí ló dé gbóná bọ́ síta kó máa lọ ọ̀pọ̀lọ́ nígbà tó bá ti ríbi tútù bá máa fẹ́ bá sí ni wọ́n máa lọ ẹ má balẹ̀ olówó jẹ́ wọ́n máa lọ máa lọ a ní ọmọ alọ máa lọ ó yẹ kó nù lọ. sori ti bá gbá ojú ẹ wàá rò pé transformer kọlu ẹni ó yá get out bọ́ síta ń bíbá ẹ kó máa tó bá tún pe orúkọ mi tí n bá gbá etí ẹ wàá rò pé transformer kọlù ẹni ó yá máa lọ bí mi ń wọ yẹn sínsìn kò sáyé mi báyìí o mi ò bẹ́ ṣeré o kò sáyé nu ilé ẹ̀gbọ́n mi àtọ̀ o máa lọ máa lọ máa lọ máa lọ get out ẹ kọ́ ọ̀run jáde jàre bàtà ẹ̀dẹ̀ bá gba àdúgbò jẹ́ sódà ẹ̀kẹ́ tó yẹ káwá balẹ̀ ẹ̀gbọ́n mi jẹ́ fún mi ẹ jáde ẹ lọ dànù ẹ pàṣẹ fújà go máa lọ mi ni kò máa lọ kí ló dé máa lọ ọgbẹ́ erin kí ló dé gan-an. and you security man come here. wo etí ẹ mélòó when ẹ ti bá rí lady tó bọ́ta yẹn ti bá rí mí báyìí máa make sure pé ẹ̀gbọ́n mi ọ̀sà kẹ you try me. àwọn olóṣì burúkú. bẹ́ẹ̀ torí ọlọ́run ọlọ́run bá ni mo fi bẹ́ẹ̀ mo fìfẹ́ tó wà láàrin èmi àti ẹ mo fi bẹ́ẹ̀ jọ máa máa ro gbogbo nǹkan tí Yéwándé ń ṣe gbogbo pàlàpàlà tó ń ṣe yẹn jọ torí ọlọ́run máa ro i'm really sorry about it please. Eh, ṣé mo pé rúlì tí ìbá kí n ṣe pé mo mọ̀ pé àbúrò ẹ̀ ní Yéwándé ni màá ti rò pé nǹkan kan lára ẹ̀ méjèèjì. you're right any reasonable person máa ro bẹ́ẹ̀ torí ọlọ́run jọ please tèmi ni kò ṣáà máa rò. ló jàre sí ìbàròjì tiẹ̀ náà ta ni mo fẹ́ rò ẹni ò báwo ni ṣe. ẹ ẹ bẹ kí o dúpẹ́ fọlọ́run ọlọ́run ń ṣe àdúrà dẹ̀ gbà. okay let me ask you a question. what is it darling. do you really love me. Ah, irú question wo nìyẹn. Oh, ó mọ pé ó tó kéèyàn béèrè náà because lábẹ́rẹ́ ṣe máa ń ṣe ń gbà mí. Ah. Ah, ah, stop talking like that listen gbàgbé ọ̀rọ̀ yìí wà ní pátápátá my sister can never decide for me. <laughs> I say a big amen to that. I pray. Oh. Yes, Mumine, eh, stop her. Eh. Báwo ló ṣe máa decide for me? Jọ gbàgbé ẹ̀, ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀, a lè yà dátà máa fi bẹ́ẹ̀ dànù. I'm telling you. Oh. Um, jẹ́ ká máa lọ rẹ̀. Àmàlélé mi. Ilé mi of course. Ah, mi ò lọ́lé ẹ o, ẹ ìbí ẹ̀kẹ́. Hmm. Torí yé wa ń dé lọ ṣe No no no not at all. personal decision. Personal decision. Mm-hmm. Eh. Mm-hmm. Ok kò sí wàhálà, èmi náà lọ sọ́dọ̀ rẹ tèmi, màá lọ sọ́dọ̀ John. Ẹ̀ẹ́n, eh, hmm. èmi fẹ́ lọ sọ́dọ̀ John, kò sí problem, no wahala. Eh, another thing is, why is it that you always want me to come to your house? What happens to you come to my own house? Hmm. now i get you. wọ́n tó wà lọ́kàn ẹ̀ nìyẹn. gòjọ́. ìwọ náà kàn ń jọ. but sincerely um, i will come to your house but not today darling um, mo ní láti rí jọ. oní má wọrí jẹ́ kí èmi náà máa lọ́jọ́ máa lọ́jọ́. ojú òwú nìyẹn o ti fẹ́ mú jọ tó jọ ọkùnrin. baby o ò ní believe pé torí oúnjẹ lọkọ ìmúṣẹ wa rí mo sọ fún ẹ tẹ́lẹ̀. kò fọ ni so tí mi bá dáná tó máa ṣe pé mo pè pé kó wá jẹun òní wá síbí báyìí. no no no no don't get me wrong ṣe pé kí n wá fi ṣe mo lè lọ bí ṣe àbí ẹhẹn that's am here sàmà lè keep company má lè jẹ oúnjẹ. wọ́n fúnra ẹ mo pè mí ṣe yéèdì. ẹjọ́ lójú kò gbọ́. ṣe lè dáná tó mi. kò fọ́ ni. yíyẹ. mi máa ń ṣe yéèdì. Wow. Bros. Ball. Sure, okay. Alright. Ẹ káàsán sà. Má bọ̀ nílé mo fẹ́ rí ẹ. Alright. What? Tó ṣe ń ké gbọ̀n yìí. Máa wọ́n tí ẹ jàre. Ah, kí ló ṣẹlẹ̀? Náà rẹ̀, jẹ́ kí n wo lo ní láti lé Bukky kúrò nílé. o bọ̀dá mi right àti audacity ti mi ni mi fi lé Bukky jáde. will you shut up your mouth shut up your dirty mouth. jọ kí ni problem ẹ. yeah my problem is that you're so complicated mi ò fẹ́ rí ẹsẹ̀ mọ́nú lé. you are joking. oh you are joking. nítorí pé ìwọ kọ́ ló máa dictate ẹ̀ tó máa wọnú lé ìfún mi. <laughs> iye wa dé ti ní problem ọlọ́run let me tell you something ṣé bí fiancé tiẹ̀ òun ni wọ́n bá wọn lẹ̀ kí ni right to ní láti sọ fún fiancé mi kó bá wọnú lé yìí ṣé wọ ṣé wọ ni màá fẹ́ ni ṣé wọ ni màá gbé sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ni oh <laughs> you are joking. now i know your problem mo ti mọ problem yín ẹ má wọrí. kí ló ṣe wọ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ o. Ah, ọmọ yìí máa pa àbùkù. ẹ ẹ sọ mi o máa ti kẹ ẹ sí. má pa àbùkù she she stupid. Thank you to that. Bọ̀dé, wọ́n máa lọ. Nígbà. Wọ́n máa lọ náà. Wọ́n ti bẹ̀rẹ̀ àwọn kọ́mẹ́rì tó máa ń ṣe ẹ̀. So, má máa jẹ́ nù jẹ́ tí mo ti sórí ẹ̀ wá láti lè sìn. Kò ní kí n máa lọ. Fọlájọ I'm not kidding, please. Wọ́n máa lọ lé báyìí náà. I'll call you on phone when we talk more better. Ẹ ẹ lọ́wọ́ this is not funny màjọ ṣe rí bíbá ẹsìn ní kẹgbẹ́ tó gbé wọlé so kí ló fa kí wọ́n máa lọ sí. bọ́dẹ please jọ torí ọlọ́run máa lọ náà ìjọ kan fún un please jọ máa lọ náà jọ. bọ́dẹ please no. you know say. bọ́dẹ eh? a máa sọ̀rọ̀ lórí fún un possible. kí máa lọ fọrí. ẹ máa lọ náà please. ó di ọ̀rọ̀ àìmọ́tì ẹ̀ ṣùgbọ́n. máa tí èké yìí sí kí ló padà wá sí fẹ́ náà ní àdé. bí ìnà yín. yóò ah, náà mi. mo ò lè nà yín bọ̀dá mi. then what is it. ẹ kọ́ tí mi fẹ́ sọ fún yín sìn bọ̀dé ti jáde ní sinmi kò máa lọ ṣé wàá rí búkì yìí yẹn mo fẹ́ rí ẹsẹ̀ tẹ̀ náà mọ̀ nínú ilé. ọ̀hún ẹ ló lébọ̀ lé lọ èmi máa lé búkì wọlé ní mẹ́rin búkì máa wọnú ilé yìí tí ò lẹ̀ sí nǹkan kan tó máa ṣe sí ó kéré kò sí nǹkan tó máa ṣe sí àbúrò mi ló jẹ́. tó bá ti bí búkì ìdá tó wípé ìyá òun ló bí òun kó dá ẹsẹ̀ méjèèjì wọnú ilé ẹ máa rí i pé mo lè ṣe wọ́ọ̀sì. kí ló ṣe lọ́yọ́ adé òun nìkan ṣá níwájú ẹ̀gbọ́n John èmi àtẹ̀gbọ́n mi là ń sọ̀rọ̀ mẹ́rin ẹ family wa tẹ́ bá fẹ́ problem ẹ lọ sínú family yín kẹ́ Yomande. Excuse me. Yomande. Yomande. Ah. John, John tó yọ ọ́ má fi mi ìmọ̀ ọdún ṣọmọ yìí o torí ọlọ́wọ́ àjọ. Kí sí で上足で sí mi torí ọlọ́run please torí ọlọ́run mo kàn fẹ́ bẹ́ẹ̀ pé kó má bínú sí mi. Yohane mm. Mm-hmm. I'm tired and sick of your attitude. ṣùtì gbọ́ gbogbo àwọn wà pálapàla rédèrèdè wà òṣì tó ń wù yẹn ó ti sú mi èmi èmi ló disgrace. Ah! listen listen jẹ́ kí n sọ ọkàn fún you see tá a bá torí ẹ̀kọ́ tá a fẹ́ jẹ́ ọ̀lẹ tẹ́kọ̀ọ́ náà bá wà kọ́ tí ó dáa ṣé wọn kọ́ a máa ju ẹ̀kọ́ yẹn nù ni ṣé Omo, good. but Bọ̀dé má bínú sí mi ikọ́ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn pé èmi àtẹ̀gbọ́n mi à ń fa ọ̀rọ̀ kan nínú ilé ní mi ṣe ilé ẹ síta pé kí wọ́n máa lọ náà please. kì í imagine màá gbọ́ ohun tó ń sọ jáde lẹ́nu ìwà àtẹ̀gbẹ́ ọ̀n já ilé kejì ìjọba ò lè ṣe kàn mí tó yóò ṣe disgrace me ṣé o mọ tó ṣe you sent me out of your house ó lé mi bí ajá bí wèrè bó ṣe lé mi jáde lóyún nìyẹn o èmi ah no no no wo yíwádé tí n bá sọ pé kò dùn mí mo tán ẹ ni ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ah. má bínú sí mi sorry eh, i'm not here to say much all i want from you is just find a space in your heart and forgive me please. Yewande, there is no space in my heart to there forgive There is a space you. in your no, heart. No, no, no, no. Please, no. Do, do. Má bínú. Do. Please help me now. I'm sorry. Shit.

bang. wá ṣe bíbà kí mo tún lé mi dé bíbà ìfún tó fẹ́ tè mí ni. mo fọ́ o o ti yá wèrè mọ́ ti tẹ́lẹ̀ ṣàkórí ọlọ́run ṣé o ti yá wèrè ni ṣé o tó bá tún sọ ha máa pọ́ etí ẹ̀ tó jẹ́ pé wàá rúkọ àwọn tó fara mú bọ́ọ̀mù tá a wà fẹ́ ìṣẹ́ orí ẹ̀já mi ṣá ọmọ ọ̀tá ló bá sọ ṣẹ́gbẹ́ ẹni mi ni tó bá mi sọ̀rọ̀ ẹni ẹ̀ ó yá wèrè ṣá. kúkì wàláì mo fi ọlọ́run ṣe ẹ̀rí tó bá try shit fún bíbà ilé yìí máa ń fẹ́ máa ń fẹ́ bí ọtún tó mi gbá máa ń fẹ́ bí kúkì mi wẹ̀ máa ń fẹ́ kúkì mi máa ń náà ẹsẹ̀ ìfẹ́ náà ọmọ mi ò fẹ́ ṣe. ṣe àti ẹ̀ ṣe àti wèrè bíbà ìwé mo náà ti fẹ́ náà nà kì má bínú ẹ má gbọ́dọ̀ jọ́ mi bìí wá ẹ dá mi lóhùn ẹgbẹ́ lọ́dún rubbish ò nìyẹn ló ń ṣé o lè fi Bukky lọ́rùn sílẹ̀ nítorí ọ̀dọ́ ni must you fight ṣé achievement yẹn fún ẹni sọ fún mi náà ṣé achievement yẹn fún ẹni kó má jà. ọ̀dẹ́ mo bínú owó náà ṣàrí pé gẹ́ẹ̀ òun ló kọ́kọ́ start in the first place i'm very sorry. you're sorry you're sorry you're sorry you keep saying you're sorry tó bá ti ṣe kan tí ò dá tán àbí wàá máa ṣẹ́jú wàá máa ṣẹ́jú wàá ṣe kan tí ò dá tán mo ò láìkẹ́ o mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o kò ṣe pé orí pé kò ṣe mi mo kọ́ sọ̀rọ̀ lédi ló kọ́ sọ̀rọ̀ o. ṣe ṣe ṣe ìwà ni mo like ẹ o ti lọ nínú ká máa jáde kó máa disgrace mi mo like ẹ má jẹ ká jà mo sọ fún ẹsìn o. a ah, ó ga ọ kò sẹ́ni ayẹyẹ bí kò ṣan lọ́rùn okúyè ọmọ tó ń ké okúyè ìyá tó mẹ̀lẹ́gùn. kí ni gbogbo rọ́bìṣì ó wà embarrassing now. Ah sọ fún un jọ ọ̀rẹ́ mi kí ló wá ṣe fún un eh, wo èmi tẹ kọ́kọ́ rò wípé mo na ìyá ọkọ things mo fẹ́ ṣe the girl is good but mo kàn sọ jẹ́ ayé mi ni mo kàn tẹ on lára mi because like mo off tẹ́lẹ̀ mo bu. ah ọ̀rẹ́ mo sọ̀rọ̀ sí mo sọ̀rọ̀ sí tó jẹ́ wípé òun gan níbikíbi tó bá wà báyìí tó máa máa ronú tó bá sùn máa ronú tó bá jẹun máa ronú mo sọ̀rọ̀ sí kò sí nǹkan sí mi fi wé mo bu kò sí pé bóyá mo kàn pé ìyá ìfúyà ní ìdí ọ̀sìn nìkan mo sọ̀rọ̀ sí mo fi wé oríṣiríṣi mo yẹ kó mo bó ilé ayé ẹ̀ ṣe ah ọ̀rẹ́ èmi fúnra mi gan mo mọ̀ kí mo sọ̀rọ̀ sí mo sọ játi játi ọ̀rọ̀ sí. that's why i love you ah ah i think it's high time you teach that rat a lesson she will never forget in her life. yes yes. <sighs> but I get on a baby for your side o Don't bá fẹ́ fẹ́ gbọ́n ẹ̀ ní kó aṣọ instead of beating around the bush. i tire o oh, myself tire for the matter because every time mo máa ń bè lọ sókàn mi pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ láàrin méjì màá níyẹn ẹ kó ń bá sọ̀rọ̀ pé pé òun kí ń bá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ àárọ̀ ọ̀sán alẹ́ ló ń bá sọ̀rọ̀ kó máa wá adamant and i'm like okay o. gbàgbé nípa adamant jàre. what's rubbish. ẹ wo enough about this idiot. Buki, ebi n pa mi, lọ dáná fún mi. Ah, you dey age. Me don't come out since I just dey enter make I I fall for you. Okay, o lè dáná, but to bá jẹ́ láti your iye ọkọ ọmọ iye ọkọ Are you a joker? Kó lọ dáná for me. To bá ya ẹ, wàá bọ́ sí kitchen wàá dáná fúnra ẹ. Tó lọ́rọ̀ kan tí ẹ lè dáná lẹ́sọ̀ yẹn. <laughs> Ah, oh, mom, I'm so happy sọ tí ẹ kò ń sọ̀rọ̀ sí lásán yẹn lásán. o over my dead body kò ń ṣe lójú ayé mi lédi yìí máa fẹ́. ọlọ́run kò ní gbà nísẹ̀ àfúrò. lẹ́yìn ẹ̀ láyà ayá kò gan. ìwọ náà máa sọ. ẹ tó jẹ́ kó máa. ó ṣe dẹ́. kó fún ẹni respect pé ìyọkọ ẹ ló jẹ́ náà. mi sọ fún ẹ wípé èèyàn ò lè fẹ́ ẹ̀gbọ́n mi rárá wọ́n sọ fún mi pé ìyọkọ èmi ò ní ìdí respect ẹ̀ ṣe fẹ́ tó máa fẹ́ gbọ́n mi ló máa respect kò lè fẹ́ gbọ́n mi. so kí ló wá ṣe lẹ́yìn yẹn ó súnmọ́ kó di gbájú ìlú as in kẹ́ dá everything yìí. wọ́n ṣe ọ̀rẹ́ mi ò jẹ́rìí mi mi ṣe fíìmù fún gọ́mọ̀ wípé ẹja ló gbẹ mi ò ṣèdè but bọ̀dé wà ń bẹ̀ lọ́jọ́ yẹn bọ̀dé kàn lọ gbé mi kúrò níwájú ẹ̀ ni ọlọ́run. ìyá máa mo wà ń bẹ̀ ni tó bá ṣe ń kí mi náà máa tì lẹ́yìn yes tó bá ṣe ṣe ibà mi náà máa tì í lẹ́yìn náà ò jẹ́rìí. má wọrí ah. ọjọ́ yẹ ti súnmọ́ kò kàn tí ì mọ̀ ni. àníyàn mi sátánì dá olúwa lóhùn wípé jóòbù abẹ́rù olúwa yìí àtúnwò bí. ìwọ kò há ti sọ́gbà yìí ká àti yí ilé rẹ̀ àti yí ohun tí ó ní ká ní ìhà gbogbo ìwọ bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀ ohun ọ̀sìn rẹ̀ sì ń pọ̀ sí ní ilẹ̀ ǹjẹ́ náwó rẹ̀ nísinsìnyí kí ó sì fi sọ ohun gbogbo tí ó ní bí kì yóò sì bọ́rùn dí ojú rẹ̀ olúwa sì dá sátánì lóhùn wípé kíyèsí ohun gbogbo tí ó ní ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Um, iṣẹ́ um, first and foremost ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí àti ọ̀dọ̀ um, Fọlákẹ́ àti Bùsáyọ̀. iṣẹ́ rí tí ilé iṣẹ́ bá wà tí wọ́n ríṣẹ́ ṣe tó ń ríṣẹ́ gbà wọlé ẹ jẹ́ ká yin àwọn marketers ibẹ̀ àwọn ló ń ṣiṣẹ́ <laughs> Fọlákẹ́ Bùsáyọ̀ you guys are doing very well. ẹ ṣé sá. mo kí yín gan mo appreciate effort yín o eh, because tí o bá sí ẹ̀yin ah, tẹ́ ń gbé brand wa lọ síta tẹ́ ń sọ pé eléyìí la lè ṣe tọ́ dẹ̀ ń believe in us à ní ríṣẹ́ gbà bá ṣe ríṣẹ́ gbà thank you very much. thank you, thank you boss. Hey. Eh, Ehm, bá ṣe wá ń pa owó wọlé tá à ń pa owó wọlé àwọn kan tún wà tó jẹ́ pé tọ́gá bá fẹ́ náwó wọn á tún ní ọ̀gá kílẹ̀ fẹ́ fowó ṣe. <laughs> and that means we have great accountability that's good. you have done so well inú mi dùn ẹ jọ̀ọ́ ẹ keep it up because um, we are making so much money and we are very prudent in our spending that is very good uh, mo appreciate ẹ̀yin náà. You know. Thank you, sir. And um, Mr. Balaji, sincerely, orí yín ni ẹ ti jẹ́ kí n mọ̀ wípé àgbà ọ̀kan ọgbọ́n hmm, àgbà ọ̀kan ọgbọ́n ọmọ kékeré ara yín. In fairness, when you came for this job, I was skeptical. Mo rò pé ah, ṣé bọ́ọ̀ yìí máa lè handle but ó ṣe ju àwọn tí ó dàgbà lọ. Mo really appreciate it that God will continue to bless everybody. Amen. Mo appreciate yín because tí o bá sí ẹ̀yin mi ò lè dá ṣe iṣẹ́ ò ṣe dá okay so Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú yín. Mo appreciate ẹ gidigidi gan ni. Mo kàn ní kí n sọ fún yín ni pé contract tí a ti ń lé látijọ́ yìí wọ́n ti àwọ̀dẹ̀ fún mi congratulations everybody. congratulations congratulations. ẹ má Congratulations! pé ètò kan ni mo ṣe ẹ̀yin lè ṣe ah. ẹ̀yin lè ṣe ah, and the success is for everybody. Uh, mo really appreciate it please keep it up let's keep the good work going. Eh, ẹ dẹ̀ má gbàgbé ẹ má yẹ ká yọ ayọ̀ ara ju o ká má yọ̀ láyọ̀ jù nítorí pé mi ò ní hesitate láti fire anybody tó bá bí gbé. <laughs> ọ̀gá mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé gbogbo wa tẹ̀lé a ní fi ọjọ́ kan fi disappoint yes yes and ọ̀gá èmi náà fẹ́ fi dá yín lójú pé níṣẹ́ yìí o a máa ṣe débi tẹ́ ẹ̀ expect a máa jẹ́ kí company go forward. yes ma'am but um, sir pẹ̀lú nǹkan tí ó rọra ṣẹlẹ̀ ìtòyí nǹkan dúró ni and it must call for celebration sir èmi àtàwọn colleagues mi a máa ṣètò bá ṣe máa ṣe àwọn package kan fún yín sá. ẹ máa fún mi gift. <laughs> bó ti ẹ̀ jẹ́ pé o máa rira fákátà láti fi owó lẹ̀ bọ́ tá a ṣe. ok tẹ bá fún mi gift ẹ ọkàn ìbá fún yín mẹ́rin. thanks sir you, very much sir. thanks sir. Hi, baby. Hi, honey how You're right. Yeah. Yeah. Baby. it. ìtẹ̀ eh. contract tí mo dúró de wọ́n award it. Ah! Oh my God! I'm so happy for you, darling. Thank you very much, darling. Thank you. Àdúrà náà ló kúkú ń gbà lórí ẹ̀. Bẹ́ẹ̀ni, àdúrà ń gbà. drawing ń Shall Ṣáwa celebrate ẹ ni. Yeah, it calls for celebration. Mm Wait, mention anything. Tell me, Anna, where you want to go to, my girl. Um, sure, baby, me really fan comfortable. Me like the idea, like my wife, what's your face every time, every time. Um, like. Well, okay, darling. To buy Jenny, um, call for me any more time. Trust me, ma make sure we go ń office ọ́fíìsì ẹ̀ tó wá ń pàdé mi mọ́. O ò <laughs> Are you sure? Yeah. Because, baby, you know why? I love you so much. I'm madly in love with you. And I wouldn't want to lose you for anything or anybody. You will never lose me to anyone. I love you too. Come on. Come on. Jack, Okay. Eh? Bí àlá ló ṣe rí nígbà tí bọ̀bọ́ yẹn mú lẹ́tà yẹn wá fún mi tí mo ṣí tí mo kà. Bọ̀dá As in, inú mi dùn débi Ọlọ́run mo kàn dúpẹ́ ni àbúdá ah, mi i'm so happy pé mo kàn kọrin ọpẹ́ sọ́lọ́run pé Ọlọ́run mo máa dúpẹ́ o mo máa dúpẹ́ o máa jẹ́ lè dúpẹ́ ìjálẹ̀ o torí pé bọ̀dá mi ẹ mọ̀ kan bí inú wa ṣe ń dùn yìí kọ́lọ́ máa wà jẹ́ káró lórí burúkú ẹ̀dá bọ̀dá mi ẹ̀ try láti understand mi àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn àwọn wèrè èèyàn kọ́ máa wà darí ayọ̀ wa nù ní bọ̀dá mi inú mi dùn gan. àmì àti ẹ̀ ní rírú wọn àmì o bọ̀dá mi wọn ò ní darí wa nù àmì o wọn ò ní darí wa àmín jésù àmín hmm. àmín. ẹ Yéwándé Yéwándé Yéwándé mo fẹ́ fi opportunity bínú ẹ̀ ṣe ń dùn yìí mo fẹ́ fi tọrọ kankan lọ́wọ́ But bùdá mi why not ẹ bèrè anything tó bá wù yín pẹ̀lú bínú mi ṣe ń dùn i'm ready to give it out to you. are you sure. i'm sure. Ah. jọ mo fẹ́ kó fa búkì mọ́ra mi ò fẹ́ mọ̀ bóyá o ṣe tó bá ṣe mo fẹ́ kó bá mi dáríjì kó dẹ̀ máa wọ búkì láìkẹ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ gan-an. bùdá mi tí búkì bá láìkì èmi tèmi ò bá láìkì ẹ̀ bùdá mi ó dẹ̀ pẹ́ ẹ̀ understand me i hate that girl mo hate her with passion mo hate her débi wípé bùdá mi mi ò fẹ́ rí ẹsẹ̀ nínú ilé yìí i don't want to see her anywhere i am bùdá mi ẹ try láti understand me that girl búkì mi ò fẹ́ rí ẹ. ikú ẹ sọ̀rọ̀ bànújẹ́ lọ̀rọ̀ búkì kí ni problem ẹ gan gàràgàrà ẹ ti pọ̀ jù lórí ọ̀rọ̀ Bukky yìí à ah! gbà mí wàá sọ̀rọ̀ bí ọmọ tí wọn tọ́ wọ́n dẹ̀ kọ ìwọ ló gbẹ̀kọ́ wàá sọ̀rọ̀ bí ọmọ tí ò níran rárá ayé òkè àtọ́ ah! ṣé mímí mo ní inú lé mi à ah! mi lè wá sọ pé torí pàbúrò mi lágídí ọkàn òṣì kan kó wá fi dánú lé mi o nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ I want bookie in this house. So what are you trying to insinuate my brother? Nǹkan tí mo ń tura láti insinuate get her straight into your score ni wípé ìsídà kò gba búkì kò dẹ̀ máa gbénu ilé yìí peacefully àbí kò má gba búkì kò gbalẹ̀ ọkọ tiẹ̀. Ẹ ń chase mi àtòrí obìnrin. No tell me ẹ sọ fún mi pé kí n kúrò nínú ilé yín torí obìnrin. Interpret ẹ sí anything tó bá fẹ́. Ọ̀rọ̀ yìí gba kárọ̀ ọ̀pọ̀lọgbọ́n wá ọ̀rọ̀ yìí máa gbà kálọ̀pọ̀ lóye wa o kó wá fòye gbé ta lọ lùtọ̀ mọ́lẹ̀ sí kó wá tọ̀ mọ́lẹ̀ sí tóbi ọ̀rọ̀ yìí máa rújú ọ̀hún. ẹ má bínú mà ẹ mọ̀ pé àǹtí Yéwándé ní kí n má jẹ́ kẹ́ wọ bíbá ni pé tí n bá jẹ́ kẹ́ wọ bí pé iṣẹ́ máa bọ́ lọ́wọ́ mi jọ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run for the sake of my own work ẹ jọ. Ah, no no my worry Hey baby. Oh yeah, I'm there already. Hold on first. Okay. okay. Hello sir. want eh, one of you. Okay, want tẹ̀ tí. Ọ̀gá fẹ́ bá. Hello, Badami. I'm fine, sir. Mm, ẹ mọ̀ pé yẹn ò possible náà, Badami. Bọ́dà mi rí really olè ń bá mi ṣe yẹn. Èmi àti yín ti jọ sọ̀rọ̀ ẹ̀ Búkì ò lè gbénu ilé iṣẹ́. Èmi àti Búkì ò lè jọ gbénu ilé kan náà. Bọ́dà mi mi ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ ilé mi ilé aláwẹ̀ kó dúró síbí báyìí. Bọ́dà mi kò lè dúró. Wọ́n gbá fóònù lọ́wọ́ mi jọ. Ó jẹ́ kó máa la mọ́lẹ̀ máa la fóònù mi. Kò possible. Búkì bèbí tiẹ̀ ní sùúrù tiẹ̀ farabalẹ̀. ṣé nínú ilé ẹ̀gbọ́n àbí nílé ọkọ ẹ̀ ló ké gbé kìnìún ní kìnìún pé ó dẹ̀ wá lé ọkùnrin kan gbà lọ torí ọlọ́run. shut up ṣé mi ni kí n shut up. who are you? no tell me kí ni audacity àti right tó ní tó láti wọnú ilé ẹ̀gbọ́n mi wá wá mọ pàṣẹ sọ tì mí are you mad? just look at you mo bó eré ṣé mo bíbire kan lélẹ̀ fù. ní ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ mi ní sùúrù ṣé ìwọ náà ìwọ ìdùn yìí èèrà lásán mo gbọ́ ẹ mo ti ẹ̀rí ẹ rárá sórí ti bá mú ẹ i go beat you sote your brother go come back go dey thank me say sister thank you. mo ṣẹ̀rí pé ẹ stupid you go stupid ẹ̀hẹ̀ fine so Bukky torí mi ló ṣe lọ hard àwọn wẹ́tì méjèèjì wa. tó o bá stupid ni ẹ Bukky just wo kó tó fi mí wé excuse me please. wọ́n ṣe fọ́ọ̀tì ń ṣẹ̀gbọ́n if not my brother tí kò fún mi ní respect mo deserve ẹ̀yin burúkú kíní burúkú yẹn wá wọnú lé bíbẹ̀ ẹni kan láti wá máa pàṣẹ sọ́ọ̀sì mi. mo mọ nǹkan tó yẹ ọ̀rẹ́ mi máa bọ̀. níbo láti jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tó kú bọ́bá dúró síbẹ̀ ṣùgbọ́n. báwo ni tiẹ̀. ẹ wo kò síbi tẹ́ ẹ máa dúró sí bíbá yìí kò síbi tẹ́ ẹ máa dúró sí. wẹ̀yìn rẹ̀ tó bá ti yá ni ẹ máa bù bọ́kẹ́ bu díẹ̀díẹ̀ ni ẹ má jẹ́ kó kú. kí ni Oh, abẹ́rẹ́ ọlọ́run mm. ah, ọ̀rẹ́ mi ò ti sùn jù mm. ó ti sùn títí pé òun lálàá tó fi wọlé sí ẹ lára òun mọ̀ kán má bùtà ni òun náà dà òun àbálàrú ẹ̀. mi ní kẹ́ máa bù ẹ bù díẹ̀ díẹ̀ ní oṣù kó má kẹ́ jù. hello Yéwándé. hello bọ̀dá John. ẹ báwo ni mo wá òkè. lọ́jọ́ ṣe rí nǹkan tọrọ ẹ̀yin ṣe fún mi. Um, um, um, ní sùúrù ní sùúrù Yéwándé má má má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no sori everything tó ń ṣẹlẹ̀ nílé gbogbo èlé náà mọ gbogbo èlé gbogbo èlé ó yé mi. ó ní káwọn búkì àtàwọn ọ̀rẹ́ ẹ̀ kó wá lé mi kúrò nínú ilé. bó ti wọ́ fún ara ẹ náà wàhálẹ̀ ti pọ̀ jù ó oh, fún ẹ̀gbọ́n ẹni rest of mind náà wàhálẹ̀ ti pọ̀ jù adájọ́ ṣé nǹkan tẹ́yìn náà máa sọ it's not like that bẹ́ẹ̀ yẹn no no no tó bá padà decide bẹ́ẹ̀ yẹn pé nǹkan tóun fẹ́ nìyẹn o ò choice now. adájọ́ sọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ rẹ̀ dà fún mi báyìí. ẹ ló tó bá jẹ́ mi náà ni tó bá jẹ́ mi náà ni làbúrò mi ò jẹ́ now. Yeah. Oh ló ní ilé ẹ̀ ilé ẹ̀ ló wà tó bá lóun tó bá right láti sọ bẹ́ẹ̀ fún yes now ìṣọ́mọ tó ṣẹlẹ̀ ni pé ọ̀nà àwọn mi ṣe wà ẹ́ sìn wọn tí mo lè sọ àbí tí mo bá rẹ̀gùn ẹ̀ òun final sale tó bá lóun ò fẹ́ mọ́nu lé yẹn wàá kó mẹ́fun ni mo lè jọ ọ̀rẹ́ ìdọ́sẹ́ ló lè má sà má tíra àdúgbà sọ̀rọ̀ ni. Eh, ṣe promise mi pé má bá mi bẹ̀ wọ́n. I'm not promising you that mi ò promise ẹ̀kọ́ bí akóyè màá ní pé kò máa bá sọ̀rọ̀ bá ní kó padà sínú ilé no no no no màá tíra àdúgbà sọ̀rọ̀ on my own ni tó bá gbọ́ fine tó bá yẹ ti gbọ́ then you move out. Eh, kò sí wàhálà ẹ ṣe. ok eh, màá tọ́ àdìbà sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ok ah, ah, kí ló dé How are you? Mo mo fine o. Kí ló ṣe ẹ́? Ṣé o eh, Why are you standing like this? Sọ nǹkan tó ṣe ẹ́ fún mi. Mo ti bá dé mama explain fún ẹ. Oh, tó bá ti wá sílé aṣọ àbí. Ọ̀rọ̀ ọ̀rọ̀ kò sí problem àtọ̀ mọ́tò. All right. ṣé wọ́n ṣe pé yíwá nílé ti lọ fa wàhálà kan ló ṣe ń pè ní àyè bó ṣe sọ̀rọ̀ jẹ́ ti lọ fa wàhálà. fọ́ni o. ẹ pèsè fújà lọ jàre. Yéwándé ẹjọ́ ibo lẹ̀ ń lọ. Ẹ̀dí, má ò rí ní tẹ̀. Ẹ wò ló mọ́tẹ́ ní ti tó bá ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ tọrọ lórí má lò ó jù. Ó ṣe gan-an, má ò rí. Ṣíò. Yára bá tán. Ó ga. Hmm. ó yọ ń ta kò tí ì lọ ó gbúdọ̀ kù nínú ilé ìyá kúrò nínú ilé yìí. travel more mo travel. security ẹ bá mi sọ fún bọ́dà mi tí wọ́n bá ti dé pé mi ti bá wọn fi nu lé wọn lẹ o pé kó tọ́jú lé wọn. ọ̀rẹ́ mi ẹ bá mi sọ lẹ́gbẹ̀ẹ́ mi tó dájọ́ títí ọmọ ṣe ó fẹ́ ké wọ́n rí pẹ̀lẹ́ jọ tó bá pọ́sibù tó bá ti jáde kó ti géètì ẹ̀ dáadáa ò ṣogbọ́ mo fẹ́ rẹ́sẹ̀ bíbá ẹ̀ mọ́. kí ló dé màdàm. ẹ má rí. tẹ́lẹ̀ dàlàṣẹ́ o ẹ̀ ẹ̀ tọ́lọ́run láṣẹ o ẹ̀yà ẹ̀ òkùnkùn láyé bèrè mú kí ló ń bẹ nídìí ọ̀rọ̀ ìta lọ́yẹ kọ́ lọ́ fi kàn mà lọ bọ́ iyọ̀. ọ̀rẹ́ mi mo sọ fún ẹ náà you are the best nínú ilé. ká ló lọ sí pàṣẹ ilé náà wà mm. yeah ah, you say this guy ah my oh boy orí pé lọ́gọ̀ òun là ń pè ní ọ̀gọ̀ ní òun nìyẹn sori e, irun yẹn ló kọ́kọ́ ọgọ ẹ very brilliant so wọ́n yẹ rí ọ̀pọ̀lọpọ̀ gan pọ̀ gan. ó bá a rí nígbà tá a wà school ó máa mọ̀ wé o but guess what kò mọ̀ wé tó ẹ. tí mm. mm. mi mọ̀ wé gan òun tán mi ni ẹ o. kò mọ̀ eh, eh, this other guy i'm ah, mm. miss your boy man mm. ọbọ ìwọ ń gbà bọ. you mean it. ah Samson ń bọ àti máa gbá wọn gbá ẹnu mọ́ bọ́dà. àti ó ti ṣó ní ẹsẹ̀ wọn kọ́ mọ́ bọ́dà. bọ́ arábìnrin ẹni tó nanu wá látòrí orí ẹ̀ o lédi tó nanu gbá ọ ní. aṣọ lè pa aṣọ ìyá tó sá àtàwọn pàtì ni. kò mí nà. Hmm? àwọn tó ń sẹ́ oúnjẹ. baby it doesn't mean she's a lady gbogbo yìí wá nu ẹnu gba orí ẹ kọjá bígbà tí wọn bá fẹ́ kiss èèyàn. <laughs> on more serious one trust me. ó ṣe wá ṣẹnu báyìí. ó wù kó ṣẹnu bẹ́ẹ̀ kò sí ọ̀nà tó jẹun bẹ́ẹ̀. Taiṣu. Adé ló ń pati máa dẹ̀ fi àrẹwà mi sílẹ̀ lè máa lọ pati máa lọ máa ṣe rubbish. Ta ló fàyè tó yẹ pati yẹn kó sí. Lè o ṣe mú mi lọ. Kò sí ara mi. Alright. Trust me. Are you sure? Yes. You sure? Yeah. No problem. Uncle Bode, ṣé wàá pa? Ah, ah. Báwo ni? I'm fine. Má sọ fún anybody pé ojú ẹ̀ ń dán. Oh. Ẹ ṣe. Ẹ ọ̀ so that mo fẹ́ kó meet ọmọlá love mi in fact olú jẹ́ kí n rí ilé ìgbà olú lórúkọ ẹ̀. thank you <laughs> ó dẹ̀ wá jẹ́ kí olú fún mi yẹn ó jẹ́ kó fẹ́ jẹ́ as an ó jọ orúkọ ọ̀rẹ́ mi kan ah, she best for me also. Ah, ah, uncle bode I need introduction mọ́ náà ṣé mo pé màá tí wọ́n mọ́ra ni. ẹyin ẹ fi yẹn lè ṣẹ́yìn mọ́ tíátà ṣe ni tíátà wo níwájú open body no ẹ rántí pé last time tẹ̀sí lè mọ mú wọn lọ free gas. Oh, ẹ bá ti jẹ́ ká ga bójúbójú bò lójú. àwọn oh, kì í ṣe. ṣé ọkọ mi ti kúrò mẹ. really. anyway anyway o ti ẹ mọ ní sọ ṣe ṣe introduction yẹn mo rẹ you say most times mo sí nílé and i don't want you to get bored huh? na loneliness kills mo ò dẹ̀ fẹ́ kó o máa dá wà nílé tó ṣe wáyé ó lè máa keep company ẹ lè jọ máa jáde wọ́n fúnra ilé decide láti lọ sùn sọ́dọ̀ ẹ̀ ẹ máa jíìs ẹ ṣeré jáde ó lè wá sí ibà ẹjọ́ jíìs ẹ ṣàbù sí tẹ́yìn obìnrin máa ṣe ẹ. Oh. <laughs> thank you ṣe ti rí pọ́ committee fún mi go ahead ẹ̀sìn so tí n bá ti wá sọ́dọ̀ yín tí mi kó báàgì yín bàtà yín ẹ má bínú. <laughs> kò sí wàhálà. ẹ lójú kòkòrò. anyway uncle bode mo kàn ní kí n ṣe àìsí yín ni. oh mo appreciate ẹ. ìyàwó wa bóyá wẹ́nìnẹ̀sì tí bá fẹ́ lọ sọ́jà ẹ lè pè mí ṣe mo pàdúgbò mi níbí báyìí so màá lè mú yín káàkiri káàkiri wọn ò ní lè gbá yín. thank you. ẹ̀rọ wẹ̀kọ̀. thank you o ṣe gan. ẹ̀rọ wẹ̀kọ̀. all right thank you. ọkùnbọ̀dé ah. máa rí ilé ta. all right thank you o ṣe gan. bye bye. Alright, right go take care. Alright. baby. Let me ask a question. What? Oh, there is nothing between you and that lady. God forbid, how do you mean? you know you're the only one I have? There's no one like my wife to me. no matter how far she oh, might be. You will travel over land, I travel over sea. <laughs> No one is like my wife to thank me. Thank you, thank you. No <laughs> one like you to me. thank you so much. Hmm. Honestly, ati tó ti kúrò nílé yìí ni mo ti lálàáfíà. Mo ti sinmi, ọkàn mi balẹ̀. Mi ò mọ nǹkan tí wàhálà yìí jẹ́, I don't know. Come, Shushan, Pesha èmi pé ta ni èmi àpè <laughs> mi ò lè pe láíláí ibi tó bá wù kó rí kó gbà lọ pé fún kí ni. ṣó fẹ́ káwọn èèyàn sọ mí lẹ́nu ṣé ìwọ̀n gan fúnra ẹ fẹ́ sọ mí lẹ́nu ni. sọ lẹ́nu fún kí ni dẹrẹ wọn lè sọ ẹ lẹ́nu kò sẹ́ni bèrè tó máa sọ jọ ṣé wọn ló ní kókó lẹ́yìn òun ló fi gbóhùn wà comfortable mo dẹ̀ ní kó get out kò sẹ́ni tó máa sọ ẹ lẹ́nu ọkàn ẹ balẹ̀. ẹ bọ́ the same try kó pé náà bó ti jẹ́ kankan if not for anything for my sake. no don't go there don't put for your sake ó mọ̀ pé anything tó bá ti fẹ́ ni máa ń ṣe don't put for your sake. Ah. promise me you call her. ok mo ti gbọ́ màmá àpẹẹlẹ́ àkọ́kọ́. try àti wàhálà yìí n ti rí ẹ kò sí nǹkan tí mo tún wájú kí n wá òkè lọ ìwọ ni màá bi pé ṣé nísìnyí tí ehm, ìwà ń ti kúrò nílé ṣé ọkùnrin ti balẹ̀ wà á dẹ̀ ní time láti tọ́jú ọ̀rẹ́ mi dáadáa. of course uncle john àmì iṣẹ́ wo ni mo tún gbà sí bàkín ṣe yẹn náà kí ni ẹ̀gún mi fẹ́ fi àárọ̀ ṣe tí ó bá fi kó fi jó kó fi gbowó. mo tiẹ̀ jẹ́ mo jẹ́rìí ẹ̀ náà mo jẹ́rìí ẹ̀. nǹkan ló ń bọ́dà mi ṣé ẹ rò pé àwọn family members máa rò pé èmi ni mo jẹ́ kọ́mọ wọn jáde àbí ni mo lé ọmọ wọn jáde. oyin kò kọ́kọ́ mọ ẹ Bukky o ò lé ní wàhálà kankan with anybody. at least ìwọ kọ́ ló fi ọwọ́ ẹ̀fọ́ ẹ̀wẹ̀ kó mi lé òun ló wọ nílé ló kẹ̀rọ ẹ̀fọn rẹ̀ kò ń ṣèwọ ló bá kó so anybody ò ní any right láti wá bá ẹ pé bóyá ẹ ò lé yín wà ní jáde àbí anything no sori ẹni tí wà á ti ẹjọ́ náà jà òun náà ní Súnkànmí òun lè ló máa face ẹ tó bá ti rí Súnkànmí níwájú tó ti ń rè mí lẹ́yìn ẹ̀ gbà wípé ò lẹ́ni problem kankan. ọkùnjọ ẹ ṣùọ. tí mo bá tí mi ò bá ok tí mi ò bá ṣùọ ẹ mi ò ní jókòó sínú ilé ẹ kí tún máa mú nǹkan tí mo ọ oh, nísìnyí sùkọ́ mi kọ́ ló nílé mọ́ o wọlé nílé o ó ti yẹ tí má tún wá ṣe lé ìtọ́ tí má mi lé ìtọ́ màá tún wá ní kó bá mi ṣe nǹkan láta so màá wá jẹun ata màá tún wá mú nǹkan ẹ̀ lé. kí ni kí wá ṣe fún yín báyìí. Ah! nǹkan tí mo lè jẹ sí ah mi ò kàn ní fẹ́ láì kí n stress ẹ nítorí nǹkan tí mo fẹ́ jẹ ah ó lè fẹ́ fún ẹ wàhálà díẹ̀. of course ẹ stress mi. Eh, ok um, ṣé o lè bá mi ro àmàlà máa ń láìkí àmàlà tó máa ní ẹ̀gúsí nínú àti ẹ̀fọ́ ó ní ọ̀dọ̀ owó máa pọ̀ ìyá tó ń sìn ní ṣàwò ah tí ayé bá ro àmàlà fún ẹ fẹ́lẹ́fẹ́lẹ́ ní báyìí lọ́wọ́ <laughs> so mo mọ wá jẹ́ kámọ̀là máa ń mi jẹ all the time. mo ń bọ̀. ṣé mo pé bí mo ṣe máa ṣe wọ́dúrópù mi wà níbà tẹ bá rí gbà tí mo bá bẹ̀. ibi ah! ìrògùn sí ro ìgbà irú báwo ló máa ń lọ. o mo rò náà pé tí Yéwándé ò bá ní nǹkan tó gbójúlé kò ní máa wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi tí ò bá ní nǹkan tó gbójúlé bí nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní máa wúlò àti wù yẹn wọ́n sọ náà. èrò ń gbọ̀ èmi o because mi wọ́n bí mo ṣe fẹ́ lọ sọ fún Súnkànmí kó má lọ kó bóyá mo ń parọ́ ọmọ nítorí pé mi àti ẹ̀ ní little problem ta nìyẹn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni orí orí yẹn sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ìwọ ò nídìí láti bá Súnkànmí sọ anything ẹ jẹ́ kí èmi ṣọ́ àti ṣe sáìdì bẹ̀yẹn fún ẹ jẹ́ kí èmi pè Súnkànmí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ kí n bá Súnkànmí sọ̀rọ̀ ṣé mo máa mọ bí mo ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ fún tó dẹ̀ máa tó dẹ̀ máa understand mi mo ti wọlé máa ṣe ọkọ fún mi for now má gbé ọ̀rọ̀ yẹn sójú má jẹ́ kó mọ̀ kó bóyá nǹkan ìbí ọ̀rọ̀ àbíjà kan wà lọ́kùnrin tó ti yẹn sìn so tí n bá ti bá sọ̀rọ̀ tán a mọ what to do. ohun tá a mọ̀ la mọ̀ o ohun tá a mọ̀ ta ló lè fi mọ ni. bó mi rí gangan ni mo sọ fún yín ojú mi ṣe rí gangan gangan ni mo ṣàlàyé iye àfọ. اللهم صل وسلم الله أعلم بيدائكم وكفى بالله وليا وكفى بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبير جا شري إن كنت لي أجوب ولا ما في شيء أجوب بني أجوب ولا ما في شيء أبتعين سنيك بلا شيء أجوب àfà ọ̀rọ̀ yóò yé wa ẹ láyé wa torí mi mọ̀ iná mo ṣe mọ́rẹ̀ mi wà mo mọ̀ pé ẹ lè fi dúdú pe funfun ẹ dẹ̀ lè fi funfun pe dúdú fún wa ẹ láyé wa dáadáa àfà. aláàjà mo pé mi ò kí n parọ́ fún yín mi ò dẹ̀ ní ẹ́fà pé funfun ní dúdú fún yín ṣe rí igbá tí aláàjà láwọn rí nì ọ̀rọ̀ owó ni wọ́n fi ṣe. obìnrin sì ni wọ́n sì fi ṣe ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ owó náà obìnrin yìí náà sì ló mọ bí ọ̀rọ̀ ajé yìí ṣe débi tó wà àmọ́ ẹni tó ṣe kinní yìí ìyá jẹ́ ni ọlọ́run má jà á ríyà ojú pọ́n ọlọ́run má jà á rí pọ́njú òṣìbámúlẹ̀ kíkanú ẹ̀ má jẹ́ tiwa òun ló fà á tó fi ṣe nǹkan tó ṣe. ẹ ẹ ẹ má bínú àfa nǹkan tẹ̀ sọ fún mi sí wípé ṣùgbọ́n mi ṣoògùn owó ni àfa. subahana mi ò sọ pé ṣoògùn owó ẹ má ṣe mí gbọ́ ọ mi ò lẹ́nikẹ́ni ṣògùn o ajo òwò lẹni tó ṣe nǹkan tán ṣe ajo òwò ló ṣe pé káṣírí rẹ lè máa bọ. àtọ̀gùn wò àtàjù òwò ìkókó náà ni. Ah! rárá o ajo òwò oògùn owó ìyàtọ̀ ń bẹ́ńbẹ́ o wọ́n ń bẹ́lẹ̀ ni ṣùkọ́ mi ti bá yé mi jẹ́ tẹ́lẹ̀ dàlà ṣẹ́ ọ̀pọ̀ ayé mi ti bàjẹ́. Ah! wọ́n lọ sí báńkì láti sáré ṣe láti sáré rẹ̀ fún àwọn kọ̀ọ̀kan ìbánibóyá akẹ́kọ̀ọ́ wá sọ́fíìsì nìkan ládùúgbò wọn ní pẹ́ẹ́lí. ọ̀hún ló ṣe máa ní iwájú kù ní ọ́fíìsì nígbè kù ní pẹ́ẹ́lí ṣé mo ti pè pé mò ń bọ̀ kí lè tòjọ́ gbogbo kò lè dúró dè mí. kí ló ń ṣe bíbẹ̀? na gbọ́ question ti jẹ́ ọ̀sìn ìbéèrè lọ́wọ́. mi bí ẹ lè request òun ṣe ah, ah, kí ló ń ṣe bíbẹ̀? mo gbọ́ nǹkan tó sọ mo dà kó stupid tí ó bá kí ṣe kó dán mi ìwọ wá síbẹ̀ wá bèrè lọ́wọ́ kí lè máa ṣe ní ọ́fíìsì ọkọ tèmi orí ẹ̀ ti dàrú ṣá abẹ́ máa gbọ́ idiot yìí òun bèrè lọ́wọ́ kí lè máa ṣe ní ọ́fíìsì ọkọ mi orí ẹ̀ ti yí jọ ṣé tó bá léyàn kúrò ní wò kó apply sense kí bá ṣe bí ẹkún tèmi alẹ́ ẹláyé i mean my own blood ọmọ ìyá mi ò bàbá mi ṣé kò ń ṣe kó ti ń jẹun lórí ẹ ṣé òun á dínlógún lórí ẹ ìwúlò ẹ kí n máa bèrè lọ́wọ́ ẹ pé kí n wá fine ẹ ti lé mi lé wọ́n fara ẹ sọ kó lè rí mi lọ́fíìsì ẹ̀gbọ́n mi náà and kí ló fẹ́ ní assurance pé ilé tó sọ pé ó wà yẹn kí ló fẹ́ ní assurance pé tó fẹ́ gbé mi o ò ní space bẹ́ẹ̀ ẹsẹ̀. Um, sista yonde ẹjọ. kí ló dé bọ̀dà mi ní kẹ́ má dà sí ẹjọ́ nítorí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣáà ti mú wọn mọ́ra àbí kí ló fún ẹ assurance de ilé yẹn ibẹ̀ ni mo fẹ́ gbé máa gbọ́ wèrè ṣọdún ilé tó wá sọ yẹn èmi o mo máa dàgbà síbẹ̀ máa bímọ síbẹ̀ máa darúgbó síbẹ̀. tó bá Oh, oh, eh, excuse me ìwọ ò bá gbọ́ sílé yẹn kọ́ ìwọ ò lè gbọ́ òbíkọ́ tó máa kú síbẹ̀ ni ilé ẹ̀gbọ́n mi tó ń wò yẹn ó ò lè ẹ́bà lo ní púpọ̀ ò lè lo èyí ẹ̀nu ẹ̀ ọlọ́run àfi ti bá kí ló dé náà mo ní kẹ́ má dà sí i à ah, kí ló dé tó nínú ilé tó ń sọ yẹn ò lè lo wọn yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba gbọ́ tí mo bá yìí wà nínú ayé tí mi ń rí lò ọlọ́run ò lè lo wọn yẹn bẹ́ẹ̀ mo fọlọ́ bàṣẹ lẹ́ẹ̀ká kú ló jẹ́ kí báyìí tó sọ lady stupid torí ìjọba ti ṣe fún stupid ni òní tí ó ṣe ìwọ́n sọ rubbish ṣé bó ṣe wà sáfẹ́ fi parọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ mi ó máa kú lórí hypertension èmi bó ṣe wà èmi wá tọ́ mi sẹ́ pé tó máa kú eventually fi hypertension gbà máa wá ra ẹ̀wà ten bags máa ra ta máa rúru máa lọ máa dín fún ara mi máa fún everybody ládùúgbò máa fún wọn jẹ sórí mẹ́jọ mẹ́wàá lọ́ máa já wọn máa fi wọn gbogbo máa kú lórí ọ̀rọ̀ mi gbogbo rẹ̀ lórí kí sọ̀rọ̀ ti dí ọ̀tí orí ẹ̀ ti dàrú. ṣé ẹ mọ̀ pé ẹ ṣẹlẹ̀ ẹ sọ fún tí mo wèrè mi báyìí ẹ ṣẹ̀ mí gan o ẹ bá sọ mí bẹ́ẹ̀ wò wèrè mi ò ní wá o. ẹ máa wo wèrè. ìwọ ìwọ rẹ̀ ìwọ ìwọ rẹ̀ ẹ̀ṣẹ̀ ni àbí fídíò tí ẹ wá wá síbi tó bá mi sọ̀rọ̀ ṣé mo ìgbà tó ní ṣe mo àtàkẹ́ ṣé mo sọ kọ́kọ́ ni no make me stupid now. ẹ ẹ ẹ wo ẹ wo ìbá ti jà wá o ṣùgbọ́n bó ṣe wà yẹn area everybody you and the wahala wọn ti kọ. èyí náà wọ́n náà délé ní yẹn ti ya wèrè ó ní problem náà ẹ wo inú àtúnṣe tí wọ́n á lọ yẹn màá wá dé kó mọ̀ tó bá ya wèrè ó níbi táwọn sẹ́tọ̀ fẹ́ wà ibẹ̀ ni màá lọ bá ó ṣe bẹ́ẹ̀ ló máa sọ fún mi pé èmi fi tún máa gbà owó wọn nílé yóò tún fi ṣe bẹ́ẹ̀ rí oríṣiríṣi tó ń ṣe lókè bẹ́ẹ̀ yẹn mi ò wo kókó mọ́ lára ju ọlá ẹ̀gbọ́n mi lọ ṣé bí mo ṣe wà tí mo bá mú mo lè nà bì tí mo bá mú tí mo lè máa nà kó nílà. èmi náà nà ṣáà ewu ẹ̀jú lè wá ní ìgbìmọ̀ àbáyé mi èmi ni wọ́n nà.

mo jẹ́ kẹ́ gbọ́ ọ́ ẹ̀ ní sùúrù ṣé gbogbo yín wò ó ṣé bẹ́ẹ̀ wò ó ẹ̀ ní sùúrù ẹ̀ ní sùúrù ẹ̀ ní sùúrù ẹ̀ ọ́ ti mi yẹ ilẹ̀ ẹ̀ kọ́ mi respect mi respect ilẹ̀ ṣé kó máa mú mi dání ọmọ jẹ́ kí bẹ́ẹ̀ jà mí ìwọ ti ilé wa mo lè fún náà mú mi dání ẹ jẹ́ kí n ṣé bó ṣe ń lọ yẹn màá tún sẹ́pẹ̀ ẹ̀ tó bá wọn mọ́tò máa lò lù mí. ìyàwó dè tí wọ́n jáde o bóyá kẹ́ ẹ sọ ọ̀rọ̀ kan tó bá sọ pé sọ fún kí n bá yín dé báyìí fún ìpàdé. ṣàbúrò ẹ lẹ́yìn. wait question. because mo sọ fún pé mo ń bọ̀ kò dẹ̀ sọ fún mi pé mo máa jáde. if i may ask "Ejo, who are you. girlfriend Bọ̀dé ni mi. come again. boyfriend mi ni Bọ̀dé mo sọ fún pé mo ń bọ̀ bọ̀ kò sọ fún mi pé mo máa jáde. shut up orí ẹ ti yí. ó mà gọ̀ o ó rí pé owó gangan ó kàn wọlé sí bíbá yìí sìn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dáadáa girlfriend bọ̀dé ni ẹ ṣé orí ẹ̀ ò pé ni ó rí mi ò rí mi nídìrí tí mo dúró pé ìyàwó lé ni mí ni. <laughs> ìyàwó. ẹ nà ó. bọ̀dé ò sọ fún mi pé òun níyàwó àti pé ta níyàwó náà. èmi of course. ìwọ. yeah. <laughs> kí ló pẹ́ lẹ́yìn. ìwọ ìyàwó bọ̀dé tọ́wọ́ igbó ni àbí tàìrò wúrà. Ah, ah, ìwọ mo ṣe òpin tó máa kówó lé ẹ lórí tó wá sọ fún bọ̀dé pé kó kówó orí ẹ̀ kó tún máa gbéwọ̀ fúnra ara ẹ lọ owó orí ẹ̀ gan á yọ̀ǹda ẹ̀ fún ọ ni because wàá kó owó ọ̀tẹ̀ náà. ó kanra gan ó dẹ̀ kó dáyà ọ̀n kó ẹ rárá rárá tó torí tí n bá ní kí n ṣe wọ́ọ̀sì mi fún ẹ bíbá ilé nìyí wà kàn jẹ́ kí kí kí kọ́kọ́ mi dé kó máa bínú sí mi kó máa sọ̀rọ̀ ẹ̀yà because ó ti ní kí n má fa wàhálà mọ́ mi ìdè fẹ́ fa wàhálà mọ́ so please you can't just come in high kó wá máa insult me have your way. ọ̀gá adéjọ́ ó dẹ̀ ń dọ̀rọ̀ lẹ́bi rédíò àsọ̀rọ̀mágbèsì kí ló dé ó gbé tèpù mi ni jọ torí ọlọ́mọ bá tiẹ̀ wá bọ́dé ni mo wá rí and gbogbo bó ṣe ń pariwo tó ń ran ojú tó ń fẹ́ fún yín yẹn ò mi o ṣó ti gbọ́ nonsense. dúró ná ṣé ìwọ àti bọ̀dé ti jọ jókòó rí kẹjọ sọ̀rọ̀ wípé bọ̀dé ìyàwó tó gbé sínú ilé o báwo ni ó ṣe ń lọ ní ara ẹ o ṣé tó kẹtìlẹ̀ tó ń wò yìí ah, ọmọ ọmọ kan pákéjì ni pákéjì ni ọdí ò sọ fún ẹ pé ìyàwó tó ń gbé sílé kò fi bẹ́ẹ̀ wò ó má yẹn sọ tán wọ́n wò mí ó ti yí ẹ ó ti mọ̀ so kò wá ní dáa kí n wá ṣiyẹ́ rárá dáńbí báyìí because mo ò ní gbà kó wá máa insult kó wá máa pass embarrassment mi nínú ilé ọkọ mi get out. ìsọ̀rọ̀ sí gan-an hàn pé ẹ ti forí gbálẹ̀ bọ́ èmi ò jáde. tí mo bá bẹ̀rẹ̀ òní láìkí ẹ̀. tẹ́mi ò bá jáde ń bíbá ilé ni o mo rí ìyá aláya ẹni bòdì tó lè gbé mi jáde and mo tẹ̀ rẹ́dí àti lọ bọ́dé ni mo wá wá ó dẹ̀ máa bá mi. oh fine Ma máa ṣe wọ́ọ̀sì ìyá wa máa lọ báyìí máa pọ́ kiri bẹ́ẹ̀ wá sí máa ti ẹ̀rẹ́ mi tó máa ṣubú nǹkan ṣe mọ́ owó ìjọ̀nà kì í ṣí ń paṣì get out. ẹlẹ́dàlá ṣẹ́ ẹ̀ ẹ̀ tọ́lọ́ láṣẹ mo fẹ́ mo fẹ́ ṣàlàyé nǹkan kan. kí ni ẹ. ǹjẹ́ o máa ń wọnú yàrá Yéwándé dáadáa. yàrá Yéwándé. kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ ìgbà tó wà ń bí gan mi ò ń débẹ̀ ká ti wà sọ̀gbà tí ó ti bí mọ́ èmi ò ń débẹ̀. nǹkan àṣírí kan wà ní yàrá yẹn tí ìwọ ò dẹ̀ fúnra sí. nǹkan àṣírí. báwo ni wọ́n ṣe wọ́n. bókè ló pè mí ó ní ìjọ tóun fẹ́ kó ẹrù wọnú máa ń bá nù ṣùgbọ́n ẹ̀rù ń bà láti ṣàlàyé fún ẹ kó má dàgbà pé wàhálà tó wà láàrin òun àti um, Yéwándé bóyá nítorí yẹn lòun ṣe ń parọ́ mọ́ so bóyá ṣáà ṣe ṣàlàyé fún mi ṣá dàbí pé nǹkan agbára kan wà nínú yàrá Yéwándé yẹn. kí ló dé tó jẹ́ pé ìwọ ni Búkì sọ fún tí ò wá sọ fún mi. ẹrù bá ń bà. ní nǹkan yẹn bíi bíi igba tó wà mẹ́. igba ń yàrá yí ẹni ayẹyẹ kò tó ń bọ́ ẹni ọmọ ayé bíntínì. ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ kí èmi dà kerosene tí bá ti ń dà kerosene tán kọ́kọ́ ṣáná sí kó jóná once and kókó mẹ́. ẹ̀ ń sọ́kọ̀ mi hmm? ẹ̀ ń bó ṣàná dání náà gbàdá nínú gbàdá nínú ṣùgbọ́n jẹ́ kí èmi dàbẹ̀ dúró sí kìíní kí wọ́n wá ṣàánú sí. kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà John ṣé bẹ́ẹ̀ mi ni mo gbé kíni wá láti inú ilé èmi tí mo dé gbé wá láti inú ilé nǹkan kan ò ṣe mí tó bá ṣàánú sí nǹkan kan ò lè ṣí ẹ̀ náà. ṣùgbọ́n ìwọ ló lógun ìwọ ló bẹ̀rẹ̀ ogun dẹ̀ parí ẹ̀ John ọ̀rẹ́ mi ló jẹ́ ẹ̀ o ti dúró tì mí láti bẹ̀rẹ̀ títí dì sí. ayọ̀ ẹ̀rọ fúnkọ́ máa kà síbẹ̀ yẹn máa kà síbẹ̀ yẹn ah mo ti bẹ́ẹ̀ rí nìyẹn àti dáṣe ogun nìyẹn ẹ̀pá àdé síbi kan ní ẹkún bẹ́ẹ̀ jẹ́ǹbù bẹ́ẹ̀ jẹ́ǹbù sí kí wọ́n wá sí. tẹ́lẹ̀ dàlà ṣẹ́ o ẹ̀ ẹ̀ tọ́lọ́mù láṣẹ o ẹ̀ ẹ̀ òkùnkùn láyé bèrè kí ló ń bẹ nídìí ọ̀rọ̀ ìtalọ́yẹ kọ́ńlọ́fín kò mà lọ́ọ́ bọ́ tí ò yẹ nìkan o tẹ́lẹ̀ dàlàṣẹ́ ẹ̀. tó ń ké. nu ilé fún ẹ ṣé mo ti bọ́ta láàrùn tó ń gbà kan mo ti bílíkì máa bọ́ta. irọ́ lè pa. kémi kìsì ẹ ókè ókè ókè èmi kìsì ń. wọ́n ní kọ́sítà bẹ́ kúkú làwọn ẹ̀sìn ìwà jẹun àyò ṣe ti gbọ́ ooru mẹ́mi. ókè ókè áhà ókè ókè wo àwọn máa ríra lẹ́tà. Um, baby yes. as a matter of fact dadi wọn ń bà mí lẹ́rù gan kí ló ń bẹ̀ lẹ́rù ṣé kìí ṣọkùnrin ni. Ah, irú dadi ń bà mí gan ṣòro ń jẹ́wọ́ ìlọ yàtá wa ni adama la pè. gbàgbé dádì náà sọ̀rọ̀ ọmọ ni after all mọ́mí ti fọwọ́ sí náà so fọkàn ẹ balẹ̀ kí ní problem. anyway. Ah, àti yewande. ẹ kúrọ̀lẹ́. akínmọ́rin nìyí o. abẹ́rẹ́ o. ẹ meet boyfriend mi. àti yewande. Ah, ah. irú eré wo nìyẹn. ẹ má bàa. ẹ ká ìjà rẹ arúgbó gbúròṣùwò nìyẹn kí ló ṣe é gan mo ló bàjẹ́ iná bàjẹ́ òní láwà lórí ẹ̀ sì báyìí ẹ̀ sì báyìí pátá má dìbẹ̀ lè ṣe báyìí ẹ̀ bá ṣe báyìí mọ́ni ẹ̀ ṣe báyìí ẹni sùúrù ẹni sùúrù ẹ bá jọ lọ pàtì ni ẹni sùúrù èmi múra lọ́wọ́ ẹ̀yin náà. ọ̀nì wọ́n ti gbọ́ iná àti àti ìwádìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ má bọ̀ nílé. ẹni sùúrù èmi múra lọ́wọ́ ẹ̀yin náà. ọ̀nì wọ́n ti gbọ́ iná. Eh, ẹ àti ìwádìí ẹ jẹ ẹ má bọ̀ nílé. ohun tá a mọ̀ la mọ̀ o ohun tá ò mọ̀ ta ló lè fi mọ̀ ni wọ́n yà fúnra wọn ló ń ṣẹlẹ̀. kí tó já wọlé náà ẹ ṣó ó lè kọ́yà mi sókè. ẹ wo ọkùnbọ̀dé mo ti sáré gan látàrọ mo ti sáré mo ti sáré bíi ah ká tẹ̀wá nípa àríwọ̀n mú un tún ṣe bí kò bá dáa wọ́n lu boyfriend mi bíi kókú nítorí pé mo introduce boyfriend mi sí wọn wọ́n nà bí kókú lẹ́yìn ọkọ̀ jara wọn sí wọ́wọ́ ìwọ́wọ́ wọn lóàbí wọ́n mú eré yìí pọ̀ ẹ wo ẹbí mi ti fẹ́ bọ́ látàrí. yes sir. calm down you see gbogbo owó ṣe sáré wọlé tó ń sọ different story fún mi sí ó lu boyfriend ẹ ó sáré lọ kinní kan ó ṣe kinní kan ó ṣe mí mi ò mọ boyfriend ẹ. I don't understand. Ẹ̀wọ̀ bọ̀dàbọ̀dì àti Yéwándé mú sọ o. Ṣé ni wọ́n ṣe jaṣọ fúnra wọn lọ́rùn báyìí? Ìwọ owó ọmọlúwàbí náà gbé káàkiri gbogbo àdúgbò. Wọ́n ti sáré sáré sáré ẹ̀wọ̀. Kì í ṣe nǹkan kékeré o. Farabalẹ̀ farabalẹ̀. You see you see ibi tí mo lọ wọ ni ọ fún mi. If there's anything wrong with you, why tó ṣe kó padà sínú ilé kó lọ relax lọ́dọ̀ yìí? ó ti yẹ Yéwándé tèmi kò sí ìrànkan tó ṣe mo fi sílẹ̀ nù lẹ́nu ó dẹ̀ máa wà nù yàrá. àmọ́ òkè mi ní ìdàtí lọlé lọrùn láti mọ mọ nǹkan tí mo ṣe àníyàn wẹ́n ti ya wèrè ṣé mo bá fi rẹ̀ ṣeré láì lọ ní báwo lè ṣe sọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ tó ń sọ yẹ ó ń jọ bí òótọ́ are you serious. yes. ha mo ti dáhùn Yéwándé ya wèrè. bẹ́ẹ̀ni sá. ibo ló wà. ẹ ah, wo mi ò lè sọ òótọ́ ni wọ́n ti máa rìn jìnnà gan-an. ọmọ mi ti yà wọ́n. Ah. ẹlẹ́yìn lágbára ó lẹ ju kò sẹ́ni tó yé. oh my god mo fẹ́ kó jẹ́ pé tí bá wọ patí yẹn bá èmi nìkan ni kàn máa wò <laughs> and um, boyfriend mi sam owó ló ń gbé mi lọ ó wọ pé ṣe àwọn mọ́tò tuntun. ẹ pẹ̀lẹ́ kú polówó. àwa nìyẹn so yálà ń gbé ẹ lọ nàá ìwọ wọn. Ah, mo wò pé bóyá kí n pe John Ṣẹ́gun. Ọ̀rẹ́ mi, Ṣẹ́gun ni because we know he has cool cash and he, he can spend. Àbí mo láìké ọjà mọ̀kú. No, oh. mo mọ̀ pé Bukky tún kàn mí ló máa gbé lọ àbí. Àbí ah, náà Bukky Bukky ṣé kò sí? Ṣé sọ̀rọ̀ Súnkànmí tó sọ sí yẹn náà ni mò ń rò? I mean, mi rò pé mo lè continue pẹ̀lú relationship yìí mọ́. yeah i'm gonna quit I'm. i can't go work there. i don't understand. ṣé o ti gbọ́ ni. pé kí ni. gbogbo òun ni sí kọmíṣánná. Ah! ọ̀rẹ́. àkàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ọ̀rọ̀ yìí máa gbà kálọ̀pọ̀ lóye wa o kó wá fòye gbé ta ló lù sí i. ẹbẹ dúpẹ́ lẹ́kọ̀ọ́ sí. john john mo fẹ́ tọrọ kankan rẹ ṣe mọ̀ pé gbogbo incident tó ti ń ṣẹlẹ̀ nínú ilé látijọ́ ẹ̀ kò ṣẹ̀yìn ẹ̀ ìwọ náà dẹ̀ ló ti ń dúró tì mí. Sọ́kàn hmm. mi má mẹ́rin lọ sí sáìdì ibi tó ń lọ yẹn ilé mi àti ẹjọ́ rẹ̀ fún. Ah. mo fẹ́ kó jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá kó wà láàrin èmi àti ẹnìkan. mi fẹ́ kí etí kẹta kankan kó pọ̀. mo fẹ́ ká fi ṣe nǹkan tí odó bá ti dé kó tún gbọ́dọ̀ rí tamọ́ láéláé ṣùgbọ́n pé tààràtà bá gbọ́ ọ̀tún ní nǹkan tó máa sọ. kò sẹ́ni tọrọ Yéwándé ò dùn pé Yéwándé ya wèrè kò sẹ́ni tí ò dùn ó dùn ẹ̀ ó dùn èmi náà. well uh, mo promise pé tí kẹta ò ní gbọ́ láti ẹnu tèmi. ọ̀ṣọ́ àpàdé mi. anybody ò ní gbọ́ láti ẹnu tèmi. Ah, thank you very much. Inshallah stop just just stop it stop it ah See, ṣe ṣe ṣe yín ọkàn ni ẹni ẹni ṣe human Eh? She ṣe jẹ́ go long run in nínú veins ti ti ẹni o dẹ̀ sọ pé kí má bínú kí má baby baby try to understand me now try to understand me ah kò she forty minutes now ah if it's more long, we just go more mo lọ ṣeré mo lọ ṣiṣẹ́ now mo máa jẹ ìwọ máa jẹ ọmọ tá a máa bí náà máa ah ṣé òkè bí ṣe lọ ṣiṣẹ́ yẹn sí o ti di wàhálà báyìí sẹ́. mo máa gbọ́ nǹkan tó ń sọ bí wọ́n ṣe lọ ṣiṣẹ́ yẹn ló wá di wàhálà ọmọ máa jẹ mi máa jẹ wọn máa jẹ ẹ wọ́n kàn ṣáà tiẹ̀ lọ ṣáà ni o tiẹ̀ ní pé o tiẹ̀ fẹ́ mọ̀ yíyan ló fi sílẹ̀ àbí ọkọ̀ ló fi sílẹ̀ anyway sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o mo ti wá rò bóyá o fẹ́ fẹ́ mi ni àbí o fẹ́ mi o bóyá o máa ṣe ni àbí o ṣe èyí ni mo fẹ́ mọ̀ nǹkan tí mo dẹ̀ fẹ́ gbọ́ kíjà ètò parí ni pé kò pick date kò sọ ọjọ́ báyìí báyìí la máa ṣe wẹ́ẹ̀dì ọ̀dẹ̀ fẹ́ fẹ́ mi nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. <laughs> nǹkan tó ń tra sọ fún mi sí ni pé tí má ti mú ọjọ́ wedding tí mo pick date gbogbo nǹkan tá à ń gbogbo obìnrin náà yà wá òkè àrí òkè mo surprise before the year end kí yí ayé kò tó end mo máa date nínú ẹ jẹ́ ìwọ̀n náà kí làwọn ayé náà títí November ẹ mo máa wá date mo dé máa surprise wedding yẹn wà Are you sure? Very, very sure. Ah! <laughs> ẹ̀rẹ́dùn wọn ni kò ṣe bí lọ́mọ. àní ẹ̀rẹ́dùn wọn ni kò ṣe bí lọ́mọ. mò ń sọ pé kọ́lọ́fín kan ń bẹ níbi ọ̀rọ̀ yóò. kọ́lọ́fín kan ń bẹ níbi ọ̀rọ̀ yóò. ta ló lè tú ta ló mọ ní ọ̀rọ̀ yìí ẹ pé kó wá wíwú. kọ́ mi láka mi bàyìí máa sẹ́ni. mọ́mì ọ̀pẹ́ ní fún ló mú mi fún ó jáwé ta ọ̀pẹ́ ní fún ló mú mi. ó jáwé má bàbá gbà yé. ṣé lè lọ́wọ́ mi jọ. ó yẹ kó jáwé ta ọ̀pẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ni ó jáwé ta ó jáwé ta ó jáwé ta ó jáwé ni. ọlọ́run mi ṣe é ó jáwé ni ó jáwé ni. ọ̀pẹ́ ní fún mi lọ́wọ́ ẹ ká sọ sáà o. àti ẹjọ à ń béèrè ẹnìkan ni o lady kan báyìí ó kò rí lè ga ó kúrú ó lómi lára díẹ̀ ó dàbí ẹni tó sick. ẹ má bínú sáà o ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá ń ra nǹkan bì awòdè lè mọ ètò sick àlèmọ ètò àbẹ̀ yá. mo ṣe irú sickness bẹ́ẹ̀ bí ẹni tó fẹ́ ní àgànná àrùn ọpọlọ. ẹ jọ ẹni tẹ́ ẹ̀ ń sọ yìí ó lómi lára díẹ̀ ah! olórí burúkú ẹ̀dá kan ni o olóṣì ìwéré ayé àtọ̀run òun ni ẹni tẹ́ ẹ̀ sọ ẹ̀ tẹ́ bá rí nǹkan tó fojú mi rí lè ní ó débí ó ní ẹ fún mi ní nǹkan tútù mo wọlé mo pé yàn ni mo bá mú tíìmù jáde o ó tún ní ẹ fún mi jíjẹ mo tún ṣí show mo bá mú scotch egg jáde fún o àfi kó dẹ̀ fún mi lówó ló bá bẹ̀rẹ̀ kò sí nǹkan tí ò fi mi wé tán ó bú mi ó kì kàn rí kàn mi. ṣé pápá ká bàbá rí ẹ ló bá lọ sí ẹlẹ́yìn. ó fẹ́ fọ́pọ́ kírètì mẹ́wàá ó ṣe ẹlẹ́yìn mẹ́. olórí burúkú ẹ̀dá ni o bó ṣe wà yẹn má ṣàǹfààní kan ni. bò ẹ má bínú sáà o eléyìí tẹ̀ ń béèrè ẹ̀ ẹjọ́ ṣẹ́ mọ́ rí ni. rárá àmọ́rí àwa náà lè dé báyìí. yes ó jí nǹkan tiwa náà lálẹ́. Ah. ṣé rí ó lè ní ẹmu dáadáa bó ṣe máa ń ṣe nìyẹn ṣé rí nílò ọ̀sẹ̀ tó kọjá tó wá síbi iṣu bíi mi tẹ̀lé káyé tó kó bisikíìtì bíi pálí mẹ́wàá ló kó síwájú tó bẹ̀rẹ̀ sí ń japin yẹn pẹ̀lú tó ń ó lè ní bó ṣe wà yẹn ẹmu dáadáa. ọjọ́ ìgbà tí ẹ̀yin wá lé ibú lẹ́lẹ́gbàá iyẹlẹyin ló lè ọ̀nà ọ̀sàlẹ̀ báyìí náà lè gbà. bímọ lè gbà báyìí àwa náà máa ta. ẹgbẹ́ ẹgbẹ́ mu. agbọ́dọ̀ ta àwọn àtọ̀ ẹ ṣe. ẹ wo ẹ mú dáadáa tó bá tún padà wá síbi táyà la máa dáná sí lọ́rùn ní olúmi. àníwèrè dùn wọn ni kò ṣe bí lọ́mọ mò ń sọ pé kọ̀lọ̀fín kan bẹ nídi ọ̀rọ̀ yìí ó kọ̀lọ̀fín kan bẹ nídi ọ̀rọ̀ yìí ó ta ló lè tú ta ló mọ ọ̀nà yìí pé kó wá wí wú. mẹ́mẹ́ náà kàn yín wá mi sọ mi mẹ́mẹ́ náà kàn yín sọ mi. Oya dé fún mi náà. Jọ́nà, oh you want to drink water? Ọmọ mi ní only water. Hey, sorry, give me a napkin. I love my baby. Eh? I will do you baby right. I will make you baby right. I love you. Ilé ń kọrin òjò lórí burúkú ọmọ. Ah! Olúwa! Ah! Tó yóò owó ojú ẹ̀ náà lèmi náà ṣe lọ sọ́jú òyìnbó lánàá. Ọlọ́run! Báwo rí ìwà lọ sí Bẹ́tẹ̀ International Private School? àlùjára. àní o máa wọrí máa ké my baby o ó yá gbẹ̀mú o gbà lọ́wẹ̀ gbẹ̀mú o gbà lọ́wẹ̀ actually it wasn't my fault definitely it wasn't my fault spiritually it wasn't my fault and automatically it wasn't my fault I love you. òkùnkùn láyé erimu kí ló ń bẹ nídìí ọ̀rọ̀ ìtàlọ́yẹ kọ́lọ́mí kò má lọ bọ́ yìí. ó ya wèrè gidi wèrè gidi ọjọ́ tí mo lọ ra nǹkan lọ́jà ni mo rí mo yá dúró sẹ́gbẹ̀ẹ́ kan ni mò ń wò mí ìjẹ́ kọ́ mọ̀ pé mo mọ̀ rí rárá. mo máa sọ bó ṣe máa ń sọ̀rọ̀ ń gbà mí kó ṣe gbọ́n kó tẹ́mi létí ìkìlẹ̀ lómi létí ìkìlẹ̀. ọ̀rẹ́ mi kan tó dìtàbí ọ̀gbẹ̀lẹ̀ lọ́wọ́ ìwọ náà mọ̀ pẹ̀lú iye wàǹdí ọ̀yà ọkọ̀ ó mọ̀ pẹ̀lú òògbé jẹ́ kó tó dìtàbí ọ̀gbẹ̀lẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó lè bú bóyá lè okùn wọn bóyá lè okùn wọn kó tó dìtàbí ọ̀gbẹ̀lẹ̀ lọ́wọ́ yẹn. ikọ́ tó dìtàbí ọ̀gbẹ̀lẹ̀ lọ́ngbà tẹ́lẹ̀ mi Ah. lè sọ̀rọ̀ jù wọ́n gbàgbé yẹn jàre kó tó ti dẹ́kun. lọ́lọ́ láṣẹ òun dákun. ọ̀gá ẹjọ́ tó lọ. èwo ni gbogbo wèrè lè tẹ́lẹ̀ ṣe ń bí báyìí lẹ́nu ọ̀nà mi ah, ah. láàárọ̀ monday. Eh. Ah, ṣé léyìí eh. ṣé kí ewu táǹgbà tẹbi travel yẹn eh. eléyìí wá kọ́ apartment kan sí bíbá ẹni o nítorí èrò bíi family tiẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. lẹ́nu ọ̀nà ta ni family bàbá àbúrò burúkú ni. ẹ wo mi ìbátẹ ti lù pa fún yín bọ̀mọ ní ká bá lóko èèyàn lọ́rùn bó ṣe fi ilẹ̀. ṣé mo ṣe máa skip lélẹ̀ kó o tiẹ̀ ní àtẹ̀ rárá àbólóṣì ni ẹ. àbóló ìbúkú ni ibi lẹ́nu. àwọn èèyàn bíbọ́ lọ́sùn àbóló àwọn lọ́sùn ẹ̀ bíbọ́ lọ́sùn ẹ má rẹ̀ má ṣì kọ́ wa má rẹ̀ rẹ̀ kọ́ wẹ́rẹ́. ẹ bíbọ́ lọ́wọ́ kí ni kí ló ṣe ẹ ní sùúrù ẹ má rọ̀ wá sí. ẹ jọ ní sùúrù ẹ mọ wálé ọkọ̀ kan ni ẹ jẹ wá fẹ́ lé mi kúrò nílé fúlá. kí ni lẹ́nu ọ̀rọ̀ ṣọ́ọ̀bù mi àbọ̀dá ìbúkú ni. Ah! Ah! ṣe láàlá ẹ̀ nìyẹn mi ì rírú ẹ̀rí láyé mi ah, ìṣòro tí mo ti wá nísìnyí pé àmọ́ bí tó wà àmọ́ bí tá a fẹ́ wá sí lórí tá a ti wá dé láàrí. ẹ wo ó tiẹ̀ ti sú èmi báyìí ẹ mọ̀ pé mi ò láyà mi ò láyà gbogbo nǹkan báyìí níbo la ti fẹ́ wá sí báyìí torí ọ̀dọ́n ẹ wo ẹ̀rù bà mí o. agbẹ̀wò náà aláàbí ló máa ṣe mọ́ lára

ẹ ká sàn. ẹ. kí ló ṣẹlẹ̀. ẹ jọ níbo. you see I find it too difficult to believe that in this twenty-first century he finds it too difficult to believe I'm talking of January twenty-third, two thousand and two, Third Biafra World War. I was there. Were you there? Listen up. Were you there? No. a full grown up man. I Haven't shown this person. You need to be there. You see, you didn't just start. If you were alive to witness you one three. And against Biafra. Olagidi. You know, it is just something I don't like talking about. ẹ má bínú oje ó fẹ́ sọ náà ni kò fẹ́ sọ ni ìwé ló yí lórí má bínú. ẹ kú tọ́jú ẹ má bínú ẹ kú tọ́jú wa bàbá ó ga o mi ìrírí eléèrè o ah kéèyàn dẹ̀ máa rìn káàkiri ṣé nígbà tá a máa wá títí títí wọn lábẹ́ òkúta ló rìn dé adábẹ́ òkúta bá wọn ló ti rìn lọ àtúnwà ó dòǹdó bàtà máa dòǹdó àwọn kan tún láwọn rí ní èkìtì èkìtì láti wá gbúrò pé ìlọrin ló tún wà kí wọn máa rìn káàkiri láti èkó títí tó fi dé lọ́rin. aláǹgànnà la pé bẹ́ẹ̀ bá múra yóò dá dòdò kódà yóò dàdú àwáyé. oríire ò pé mọ́kànmọ́ ti ń ṣe ayé ńlá pé ah, ayé hmm, ayé ti di irúta fọmọ aráyé ayé náà ní fi irúdín ta fọmọ aráyé jẹ ayé ní di ayé ní tù á mọ̀ bẹ olódùmarè ni kọ́mọ̀já wo orí já ayé bó ṣe wà ń eh, ah, eh, wèrè ti já ní Ìlọrin rí tọ́jẹ́ pé kútú wèjì wọ́n ti lọ mú ah, kílẹ̀ fi ṣe yìí. bàbá ẹ ṣe àdúpẹ́ inú mi ti ẹ̀dùn gbà tí mo gbọ́ pọ́dọ̀ yín lọ bẹ̀ wá eh, bàbá ẹ jọ ń torí ẹ lọ gbogbo pàṣẹ mọ̀tẹ́ bá lè sà lórí ẹ jọ ẹ bá wa sà ọmọ lẹ́nìyàn ni bẹ́ ṣe ń wo yìí o ẹ jọ ń torí ẹ lọ bàbá. ẹ wo bàbá ẹ jọ ń torí Ọlọ́run bẹ́ ṣe ń wo yé wa ń dé yìí ọ̀rẹ́ gidi ni fún wa bàbá ẹ jọ nǹkan tẹ́ bá mọ̀ pẹ́ lè ṣe sí ẹ jọ ẹ jẹ́ kọ́ ẹ̀rẹ̀ kó yá ẹ jọ ń torí Ọlọ́run bàbá ẹ bá wa ṣe ní kíákíá bá ṣe ń rí yín ní wa ò dùn ún ẹ wò tẹ bá lè bá wa ṣe obìnrin á gbó obìnrin kan dì báyìí ni bàbá ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ. ẹ ara rẹ ò yà á gbára rẹ ò ní yà ẹ já túnú èyí tó lágbára ju tiẹ̀ lọ àti ṣe tí n bá ṣe tán ẹ yìn mí láwo èmi gòyìn fa. ká fọkàn balẹ̀ ṣé kùsì máa gbádùn máa tẹ̀lé wa lọ sí Èkó. bàbá síbi tá a sọ yẹn. ètò ti bí. èmi ti ṣètò ẹ ó pé síbẹ̀. ilé ah. <laughs> ìtẹ́ tún ti wá kélé ìwà yìí iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ ń pẹ̀rẹ̀ òun ìpara rẹ̀ ò ní yá ìfagun ò ní gbà <laughs> tó ti yé yín. ètò míì kó tó sẹ́ bẹ̀rẹ̀ pé kò ní ara rẹ̀ ò ní yá. bàbá ẹ wọ ẹ ṣe gan bàbá ẹ ṣe gan. uncle daniel ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ṣé ẹ fọ bọ́ksà yín ṣó mọ́ o ó dùn ẹ̀yin náà gbàtẹ́mi gangan ó dùn mí mú gégégégé mo wá kọrin ọpẹ́. àníwèrè dùn wọ ni kò ṣe bí lọ́mọ mò ń sọ pé kọ́lọ́fín kò ń bẹ nídìí ọwọ́ yìí ó. Bọ́ládé má jẹ́ kí nǹkan tí mò ń gbọ́ kó jẹ́ òótọ́ o ẹni tá gbójú okùn lé kó máa jẹ́ ní agbára làwọn Yorùbá sọ mi ò expect nǹkan tí mò ń gbọ́ má dẹ̀ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ah, ìwọ fíẹ́ǹsì tèmi o commissioner of police ìwọ ló ń fẹ́ mánéjà kí ló ń porúkọ supermarket yẹn fíẹ́ǹsì tèmi máa fẹ́ mánéjà supermarket ó mú downgrade mi mẹ́ẹ̀ owó mi tuurú ni mi believe you tí mo trust. Ah. manager fẹ́ manager I don't get it. kò sọ fún mi pé oògùn nǹkan tí mo ń gbọ́ yẹn kò jẹ́ kó yé mi now pé irọ́ ni. no babe kò ṣe pé màá kàn sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń gbọ́ yẹn ò rí bẹ́ẹ̀ i'm not doing it me ìfẹ́ manager kankan but seriously why tí mo fi máa fẹ́ manager yẹn. I mean you do virtually everything for me. Ó for me, logo, ó ra mọ́tò fún mi. Ilé tí mò ń gbé wà òkè. Kí ni mo fẹ́ fẹ́ manager I fún? Babe, babe, babe. Okay, me mọ nǹkan tó ti kú but I'm using this opportunity to tell you to trust me. Me ò fẹ́ manager I mean, ò ní anything láti ṣe Okay. ẹ̀. Okay? me. you know you're my love. You're my life, You're my everything, You're my world, You're my life. Please trust me, please. It's alright, it's alright. It's alright. Are you sure? Very sure. Ó ti tó nìyẹn. Very very sure. Ẹ yà kí sùn. Ah. Mhm. Ṣé kí n bẹ́ẹ̀ ru àmàlà kó tiẹ̀ fẹ́lẹ́ tàbí sẹ̀mú kó o tiẹ̀ jẹ́? Ó dáa ṣé kí n pò kọ kò ní kí ìjọ àṣàn wá rí gbé mu. Mm. Eh, ìyá mi díẹ̀díẹ̀ náà ni mi sì máa ń ṣèyàn náà ẹ̀rọ bá ti ṣe díẹ̀ ẹ wá ẹ lè ro ẹ lè po ẹ̀kọ tó fẹ́lẹ́ dáadáa fún kẹ kó kó dààmú. ẹ̀yin ṣe rí àwọn kinní tí mo gbé fún yín àṣejẹ tí mo gbé wà ẹ má jò kọjá aago méjìlá gérégé o. kò ní kọjá lágbára náà. kò gbọdọ̀ kọjá o. ó dà sá. <laughs> ṣé wàá rí àwọn àgbo tiyín hmm. ẹ ṣe dáadáa kó hó dáadáa lórí iná ẹ wá máa bò fún kó máa mú kó sì máa fi wẹ̀ lóòrèkóòrè ṣé wàá rí gbogbo nǹkan tí mò ń ṣe yìí mo kàn fi ń gbé ẹ̀mí rẹ̀ ró díẹ̀díẹ̀ ni hmm? nítorí pé sákásáká báyìí ń lewé pín fọgbá mọ́ gbirigbiri báyìí ni àgbàrá yí òkúta nú odò bá a bá rí gun àṣẹbọ bá a sì rí àkàlàmọ̀gbò àṣòro bá a bá rí àbúrò rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rọgbọ́ o ẹ wo ara rẹ̀ tí ò yá yìí àti ti ọrọ̀ ajé rẹ̀ ti ń tiri bí koríko inú odò okùn kan náà ló so méjèèjì papọ̀ ọ̀rọ̀ mi ò yé yín. àbúrò rẹ̀ yìí ni kókó ẹ̀ jẹ́ ká wá rí o àwa yìí lobìnrin wà kan ọbẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ èkú lè tẹ̀yìn ní fàǹfà o. ọlọ́run ní jẹ́ kékun tẹ̀yìn ní fàǹfà lágbára ẹ ṣé bàbá ẹ ṣé ọ̀sà ìdè ló jẹ nǹkan báyìí ah, wàá ṣàánú. Yes, is it? Yéwándé fún mi bọ̀débọ̀ lẹ́tí bá báwo ló ṣe jẹ́ olúwa ó ṣe é. tẹ fi yẹn dẹ tẹ bá mọ wàhálà tá a ṣe ká tó ní Ọlọ́run dẹ ti fún wa rí. Yéwándé olúwa ó ṣe olúwa ó ṣe olúwa ṣe mo ẹ máa bọ̀ nulẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. tẹ bá mọ wàhálà tá a ṣe. ẹ ah. ẹ ṣé lóòótọ́ ẹ ṣeun níbo lè wá ti kú báyìí. mo fi èdúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣé ọlọ́run o ṣe ẹlẹ́dàá mi tó tàbùkù pẹ̀lẹ́ ẹ̀wọ̀dé ẹ̀wọ̀dé ẹ̀wọ̀dé ẹ̀wọ̀dé ẹ̀wọ̀dé ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀fọ́ àbálẹ̀ ni o. ẹ̀yin wá dé. báwo wá lára ẹ̀ báyìí. mo ti wà ọ̀rẹ́. ẹ wo ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ká máa dúpẹ́ ni ẹ bàbá àbúrò Súnkànmí tí à ń wá látijọ́ yìí ẹ eh, òun rè. Eh, eh, ẹni tá a láǹwá rè. bẹ́ẹ̀ni bàbá. ọmọbìnrin tá a láǹwá rè. ìyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ káre ẹ wo ojú rẹ ò ní rí bi mọ́ nítorí bó ti fòréré fojú ojú rẹ ò ní rí bi bó ti fọ̀rẹ̀rẹ̀ fọ́rùn ojú rẹ ò ní tọrùn bọ̀ jẹ̀gbọ̀n wo ó ti fà wá lù mí sì sáyé àgbàmù ègún aráyé ò ní kẹsẹ̀ ẹbí sí ọ mójújò bá wá ṣe ọ̀kan àdá igbó òdìdẹ nígbà kú ẹ̀kọ́ àwọn ọ̀tá rẹ̀ ní ìmọ̀ gbà kú lọ èyí àpẹlẹ. èyí sì wá wo o a ti ń wá ọ dídé tó ọdẹ yìí náà ó déere orin rè ó mọ̀ rìn àsìkò òrìn lẹ́sẹ̀ ìgbà tó dé náà la kó wọn rọ̀ lẹ̀ ó wá wọlé wẹ́rẹ́ bí ọmọ olóhun bẹ́ẹ̀ ni ò ìsọmọ olóhun rìn àsìkò ló mọ̀ rìn lẹ́sẹ̀ gbogbo ìgbà tí ara ẹ̀gbọ́n rẹ̀ ọ̀yá láti gbé ọ̀rọ̀ rẹ̀ tó àwọn gbarumọlẹ̀ lọ àwọn gbarumọlẹ̀ sì ń pípé àfi tẹ́ ẹ bá fojú kanra yín ìgbà náà lọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó tó lójútùú ìgbà náà ni ó tó bọ́nú gbèkùn àìsàn tó wà ìdí ni tá a fi ń wá ọ ẹ bọ́ sì ti wá dé yìí náà nísìn àfi kẹ́ ẹ fúnra yín kí ohun gbogbo ó sì mọ kó mọ lọ bí ìgbà téèyàn ń fi ẹja àárọ̀ jiyán. bùdá mi nǹkan kò ní ṣe yín o. ara yín máa yá lágbára ọlọ́run ẹ̀yìn kú kékeré gbogbo òkú lóyún lọ́nà àjẹdà padà. ìwé ayé ti gbọ́ ẹgbà ọ̀run náà sì ti gbà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti rí ní oṣù kárì. Daniel mo bẹ ah, jẹ kí Daniel sẹ. bọ́lá ní ọjọ́ àríyànjiyàn ní aláìláà. mo fọ́ o gbogbo ara ni mo fi fún ah mo fọ́ fún ẹ ah mo fọ́ fún ẹ gidi ni pa ah mo. tani. tani. ọ̀gá kíni àti búkì wà lálẹ́. ẹ wo àti búkì ni o àti búkì náà wà ń tàn bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé mi rárá wọ́n jẹ̀ ṣe é ṣe ò yé mi bẹ́ẹ̀ ni ẹ wá lọ wò wọ́n. kí ni kí ni ẹ ọmọbìnrin tá à ń sọ wípé ó kó ẹrù ẹ̀ kúrò nílé ọ̀rẹ́ mi ẹ̀ Bùkọ́lá òun ni wọ́n sọ pé wà ń ta. ọmọbìnrin tó kókó ń léwu òun náà ló wà ń ta yìí ẹ ẹ ó yá ẹ já lọ ẹ já lọ. ṣẹ́wà òkè ẹ̀rà sẹ́ramà sọ́kọ̀ òjèpo ilé yìí mú wà jìnnà lẹ́ni sẹ́sàwà òkè sẹ́dára mú báyìí. a ah, ta lele yìí. ẹ ẹ jọ o mo fẹ́ sọ ọ̀rọ̀ níṣẹ́ mo lè sọ. ẹ sọ mọ̀rọ̀mọ̀rọ̀ ní sorogún ọ̀ka máa wí máa wí tẹnu ẹ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣó dá yín lójú pé kì í sọ. àìpò òun má gogo lẹ́nu. nǹkan tí mo ṣe ilé ibi jóná ṣe mo lè sọ nǹkan tọwọ́ mi ò tó tí mo fi gàngàn fà ṣé mo lè sọ ẹ ṣeun ẹ jọ ẹ bá mi bi Yéwándé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru owó tó fi tọ́ pé mi lè fẹ́ Sukom ẹ bá mi bi torí bó ṣe wà yẹn mi ni mo gbàṣẹ ògólá rẹ̀ mo wá lọ síbi táwọn sáìsì ẹ wà mo lọ bá gbà kí sáà títí ẹ kó fi búra tó jẹ títí ẹ ẹ jọ bí mo ti ṣe wá wì mo wíire àbí mi wíire. àwọn wíire olórí ibú owíire àṣẹwọ ni ọ̀dádá tó fẹ́ wúro dá lasa ìwọ ni àìdá tó kó sínú ọmọ èèyàn tó fi ń pọmọ èèyàn láìdá mo wí náà àwọn irúmọlẹ̀ sọ fún mi mo ti mọ àmì àmì ti fi hàn lára rẹ pé èèyàn kù ni ọ wá wo o ti ṣe mọ báyìí ó yá náà lálákè sọ. wo ọmọkùnrin sílẹ̀kùn fún. bàbá mo fọ́ fún yín o mo fọ́ fún yín gidi gan ni mo fọ́ gbogbo ara ni mo fi fọ́ ẹ bá mọ plant mi yẹn nísàn kan tẹsán yẹn ṣe rí wèrè tó lóun lọ sábùjá òun lọ buhari yẹn wèrè ni o à ń ṣe tuntun fún lẹ́nu máa break record bí mo ṣe wà yìí mo ń lọ bóbá máa lamẹ́ríkà mo kàn fẹ́ lọ sọ. wo àti ta gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọba rí ọrìn dé ó yá. màá tún wá ṣe tuntun àrò wáyé wẹ́yìn. ẹ wá rẹ̀ bó ṣe wà mo ṣe máa dùn mí lọ òun rè as far as the money dey pay. ibà fojú sí kọlọ́nà àrò wáyé wẹ́yìn máa lọ bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀. ó yá bẹ́ẹ̀ náà bá ń ṣe dáadáa àbẹ̀sán dáadáa bẹ́ẹ̀ náà bá ń ṣe ibi àbẹ̀sán ibi àtúbọ̀ tẹ̀mí tirẹ̀ lọ́jà jù. àwọn gbarumọ̀lẹ̀ ti ṣẹ́gun fún yín àwọn àwọn àwọn àwọn àwọn àwọn gbarumọlẹ ọdún mẹ́ta bára àdúmọlẹ kó ti ṣẹ́gun fún yín ẹwò ẹsùn nulẹ ẹsùn nulẹ gbogbo tóorùn ti tán ẹsùn nulẹ Ọlọ́run ti wá àwọn orúmọlẹ ti fojú àti bí hàn bí ó ṣe bí ó ṣe mọ rìn kiri bí ó ṣe mọ rìn kiri. bí ó ṣe mọ sàákì nù yóò rìn yóò rìn kọjá àbí tó lòun ó rìn déhùn lórí yóò sa yóò kọjá ibi tó lọ́run ó déhùn lórí ibu ọmọ wo ẹ̀yin wò mí arákùnrin ọmọbìnrin tó ń wíhun ó ti rìn kọjá lọ àsóòní àìdá tí ń bẹ nú ọmọ èèyàn tó fi ń pọmọ èèyàn láláìdá gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀wọ̀ rẹ̀ ló ti wá pátápátá eléré ibu ni. sọkọ mi ó kí n máa ti yà wèrè. Búkì ni Búkì ló ya Yéwándé ní wèrè. èmi rò pé ìgbà tí mo sùn eh, torí ẹni Yéwándé ṣe ya wèrè ni. kì í sóhun olórí ibú ọmọ ni olórí ibú ọmọ ni bí ó ti máa ń lọnà ẹ jẹ́ kó mọ bá tiẹ̀ lọ kò lè rí ìwòsàn o bí gbogbo gbogbo aláwo ayé yìí wọ́n bá dárí jọ fún kò lè rí ìwòsàn nítorí pé odò ti gbégi ní gbùngbùn ara ò ní rọ odò ara ò sì ní rọ igi náà bẹ́ẹ̀ àwọn rúmọlẹ̀ náà sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ń gbọ́ ẹ̀yìn bóòlù ọ̀rọ̀ gbá ti jẹ́. ẹ ṣe bàbá báwo lè la ààrẹ mi wá. ara mi ti balẹ̀ jàre. òun kun tẹ wá lóyún yín lẹ́yìn ẹ̀kọ́. ìyẹn máa ti yàtọ̀ díẹ̀ mo ti rò rí a ti fi wọ́ ọ bóun ṣe máa ń ṣe ní gbogbo ìgbà yẹn ọ̀rá ti dára àgbà. ṣùgbọ́n ìyá àgbà ó yẹ kẹ́ máa wà nílé ni kẹ́ máa rest mi ti sọ fún yín pé kẹ́ yé máa wọ́ọ̀dẹ̀ kiri mọ́ kò good kò wá òkè fún èjì yìí. kí la máa jẹ ńgbà kò bá ṣe wàhálà ńgbà kò bá wọ́de káàmẹ́ jẹ ó máa lọ bóun ṣe máa ń ṣe gbogbo gbàrẹ yẹn. màmá ṣẹ́rí ti jíjẹ yẹn ẹ̀pà yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ṣẹ́rí ti jíjẹ yẹn èmi fúnra mi ẹ ṣàrí pé mo ò tiẹ̀ mo ò gbogbo tí mo bá ní ní àpò létò màá mú wá fún yín kẹ́yìn fi wá nǹkan kí n máa fi jẹ ṣé rí wàhálà tẹ̀ ń wo yẹn kò ń ṣọmọ ìyá o ara ló ń fàbọ̀ sí i. ìyẹn náà dá o ṣé ọkọ mi. ẹ wò chíńjì tó wà lọ́wọ́ mi rèé ẹ gba ilé. Ah, ẹ má sọ pé ó kéré. o ṣé ọkọ mi. yes ma. òkú gbogbo gbà. yes ma. àṣírí rẹ kò ní tú. àmín ma. ojú kò ní tiẹ̀. o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ. màmá mi ti sọ fún yín ẹ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ẹ ìwọ̀nba ni ilé tí mi ṣe fún yín ó kéré gan ẹ mọ̀ wípé ẹ̀yin àgbà náà lẹ pòwe ẹni bí ọwọ́ ikú bá ṣe mọ báyìí ló ṣe fi ń bọ́jú ó wù mí kí n ṣe jù báyìí lọ bọ ìwọ̀nba tí mi ní mi wá ṣe fún yín ṣùgbọ́n mo mọ̀ pé màá ṣìṣe jù bẹ́ẹ̀ lọ agbára náà. o ṣe mo dúpẹ́ wà á rí pa fún ọ wá ṣe yìí èmi náà máa wá ṣòro kékeré kan fún ẹ màá jọ ẹ lójú mo ń bọ̀ ń kò yìí kíná ọwọ́ mi oògùn ló ń wò yìí oògùn abẹ́nú gangan ló ń wò yìí àwòrán ènìyàn ẹ̀kọ́ ọ̀ràn fi ń fọ́mù sórí ọkọ rẹ ló má má lò fún un torí pé kí ni ẹni bá mọ̀ di oògùn yìí ẹ̀ ń bá lò ó mo lè fà kó jí pé èmi gan kò lò torí mo mọ̀ rẹ̀ o ṣe ń wo bàbá mi rẹ̀ jogún ẹ̀ fún mi n kì bá lò ọkọ mi ti kú tipẹ́tipẹ́ ni mọ̀ fún pò múnú mi dùn ní gbogbo ìgbà ń rè ọkọ rẹ ló má má lò fún o tí ó ń gbọ́ ìgbà rẹ ọmọ o kí ni mo sọ fún ẹ ìgbà ọdọ ọmọ pé ó lóògùn yìí fóun o bó ṣe ń wò àṣírí bíbòrò wà fún kẹ́ ẹ bá lò tán kẹ́ ẹ bá lò tán àṣírí yín bẹ̀rẹ̀ sí ní bò owó ńláńláńlá rèé máa máa wọlé tọ̀yìn wá bẹ́ẹ̀ mo sọ fún ẹ gbà lọ́wọ́ mi. ìyá ìgbà tí mo bá gbọ́ yín yé dáadáa ẹni ìkọ́ tó wà lọ́wọ́ mi tí mi bá ti lò fọ́kọ mi owó máa dé gan ṣó o máa dàbí ipò ṣẹ́ṣọ ní ìgbòho ìbádé má gbàgbé o ọkọ rere kó o lò fún o. wàá gbélé gbọ́. ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣé gan-an. ó lè di ẹ. mama ǹjẹ́ ẹ kó àwọn aṣọ yẹn tó lọ́tọ̀ wá kí fáyọ̀ bá yín fún mi. ó máa má di gbogbo ìgbà máa lọ lé kó la ṣiṣẹ́ yorùbá jẹ́ kó o ṣe kó bá ń kẹ́gbọ́n rẹ ṣé o gbọ́ ọlọ́mọdé yorùbá ti mọwọ́ wẹ̀ ó di dandan kó bá àgbà jẹun má lọ ní. ìgbà tí mo dé mo lọ sọ́dọ̀ bòde tó ìgbà tí mo dọ́dọ̀ bòde. Baby girl, if you come to me, I will show you love. I will mind. I will show you some good love. Oh, baby girl, if you come to me, I will show you some good Babe. Buddy, thank oh. God you are here. Oh, I'm fine. I'm fine. Let me get you. Buddy, come, on, show you. What? You might need to walk on wọ́n ní pé kí n wá bá ikú yá mi wàá dá padà fún mi mi. <laughs> ah ṣé o mọ èkúté church mm. o mọ̀ kó máa ń broke dáadáa kò ń lówó lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ń bá mi sọ̀rọ̀ èkúté church ni mí. ẹdẹ mi ò ní kó fún mi ní owó try to understand me borrow me this money and I will return it back to you. Ah. ẹ ká sọ sá. ọ ká sọ báwo fine sir. ẹ jókòó bẹ́ẹ̀ jókòó jókòó jókòó. ah ẹ má bínú mo nílé ìjókòó mo kàn sáré excuse ara mi níbi iṣẹ́. àní kò jókòó ṣáàrí pé mò ń sọ̀rọ̀. ẹ má bínú sir mo kàn excuse ara mi kó n bìṣẹ time sí lọ ẹ má bínú. ok mo lọ. lọ ní pé kí n drop away. ìfẹ́. ọwọ́ dẹ̀ náà ní kí n sọ fún pọ́n kọ́ńténà yẹn ti. mo ti gbọ́ máa pè máa pè mo ti gbọ́ ọ̀rẹ́ ó ṣe. thank you. ọ̀rẹ́ ó ṣe. Adéwálé. ẹ kí ló fa kó wà kẹrin kó máa rìnrìn wa. àbá ah, mi ṣe ní wà kẹrin sọkọ mi. o ṣe máa rìnrìn kó dẹ̀ máa kẹrin fọ̀ náà ṣé torí owó torí torí ilé a má ṣe yẹn náà ah, ó ṣe àwọn iṣẹ́ tí mo ṣe o lè gbọ́ nǹkan tọmọbìnrin yẹn sọ ó ní wọ́n sọ pé kọ̀ǹtínà wa ti dé náà èmi àti chief sọ owó tó ń wè àfẹ́dá ni ó ti ní budget afẹ́ lọ fi gba kọ̀ǹtínà wa jáde so má fọkàn sí ṣe tí má fọkàn sí. bọ́dé try láti understand me tó bá jẹ́ pé rí ni stop ẹ̀ náà ṣé máa gba owó lọ́wọ́ ẹ̀ mi ò ní sùn padà fún ẹ mo mọ̀ pé broke now borrow me this money tí n bá ti get ẹ̀ bá ọlọ́run má dá padà fún ẹjọ́ ọkọ mi mo fọlọ́run bẹ́ẹ̀ náà. rárá ìwọ náà gẹ́tì kan tí mo sọ àti yíyá àti fífún kò sílè tí mo lè ṣe inú méjèèjì don't you get it bí mo fẹ́ lówó ìfi ṣe nǹkan ni a fẹ́ fi gba kọ̀ńténà jáde. bọ́dé bọ́dé please torí ọlọ́run yá mi ọlọ́run má dá padà ṣé bó wọlé ilé máa kú jóná bọ́dé bọ́dé. Hmm. ta la bá ṣoore fún báyìí. Hmm. ṣé kò sí because mo ò rí ojú èrè o. Yéwándé àbí kí ló ń pè é ṣé rí i pé o lè ní ẹ ṣá idiot. títí o tiẹ̀ dá lóhùn tí ẹ jóná ṣé o rò bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ṣe lóbò ni. tó sùn mí wojú ẹ̀ wo lè burúkú sorry bóyá kí ẹ̀yin guys kẹ́ ẹ sọ nǹkan tó bá rí lè ṣẹlẹ̀ fún because nǹkan tẹ́yin sọ bíbá ẹ̀sìn kò yé mi. bẹ́ẹ̀ni o ṣì sọ kí ni gbogbo tó sọ yẹn ó mọ àwọn ta ni wí tí bá fẹ́ ìkí lọ́wọ́ gba ojú ẹ̀ ò ní rí ìmọ̀ ọmọ. kí ló ń ṣẹlẹ̀ mí báyìí àwọn gáàsì kan wọlé ń sìn ni wọ́n sọ pé ẹ owó kan òun sọnù wọn wà o. gbé gbogbo ẹnu ẹ sàn ó ti yí ẹ̀gbọ́n ẹ tí wàá fẹ́ dènà ìwà wo tó o bá wọlé kó lọ kówó tó jí síta tí bá kọlù ẹ tírélà ló máa rògbò gbà ẹ. ẹ ẹ dákẹ́jà rẹ mrs tírélà mo rí pé ní stature tírélà lóòótọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. ẹ wo ẹ sọ fún àbúrò yín kó fún wa lóò wa bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ará àdúgbò ló máa mọ̀ kọ́ta sí ti lè fi jó òun lè ò sí òrojú ẹ̀ parọ́ mọ́. owó yín. tíbi bá tiẹ̀ wá ń pa ẹ́ ṣé o lè ló tọ́ sí ẹ ládùúgbò kò máa jẹ́ náà bówó tí wàá lọ́ọ́ ni kò wá jì mí. bọ́dà mi ẹ trust mi ni ṣé tí mo bá tiẹ̀ wá lówó lọ́wọ́ ṣé máa bọ́ síta máa ló máa jalè ní for what bọ́dà mi mo jí wọn ní nǹkan kan trust me hmm. ọlọ́run. <laughs> èló lówó yín tó jí. five thousand naira ló jí. Eh? Ah. Eh, èdè ìbẹ̀rù ọlọ́run èmi jí five thousand naira yìí. yìí wà ní five thousand naira five thousand naira ẹ jọ kí ló fowó náà ṣe. ẹ wo ìbéèrè yẹn ò kì ṣe títí wa àbúrò yẹn ní five thousand naira. Yéwándé Yéwándé. èdè ìbẹ̀rù ọlọ́run èdè ìfọ̀rọ̀ mọ́ mi. okay jẹ́ kí n lákàtà lọ́nà kí n tó wá fún àbọ̀bá dìyà yìí okay àwọn kìnnì kan tẹnu wọn dàbí bíléèdì. òpè. ẹ wo ẹ ní láti máa bá àbúrò yín sọ̀rọ̀ pẹ̀lú gbogbo wa dójú ti ni tó hù káàkiri àdúgbò yìí bí kò tún kàn sọ yín lórúkọ ni àbí ẹ tí mo orúkọ táwọn èèyàn pè yín ládùúgbò tún mí ẹ̀gbọ́n olè. wíwí shut up get away jàre ṣe Get, gbowó get get get get ti gbowó yín. ẹ wo mi jí wọn lówó bẹ́ẹ̀ni ẹ trust mi ọlọ́ọ̀ mi jọ̀wọ́ wọn lọ́ọ̀. Luwande five thousand naira owó tí mo kó lẹ̀ ẹ́ ṣọmọ nǹkan tó máa fi ṣe lára wa ṣá ṣọmọ kó máa bà wá gan ṣá Luwande ò jalè. àbùdá ah, mi mo jalè mo jalè. ìṣòro lè mo trust ẹ five thousand naira mm. five thousand naira bí mo ṣe kọ fún yẹn ṣọmọ nǹkan tó máa bà lára wa ṣá ó mọ. mo ń sọ pé kọlọ́fín kan ń bẹ nídìí ọwọ́ yóò kọlọ́fín kan ń bẹ nídìí ọwọ́ yóò. jọ kí ló sún ẹ débi olè ṣé ibi tó ń pa yìí àbí kí ni tó fi wá di pé o ló ń jí five thousand naira. i'm disappointed in you. kò mi mi ò jí wọn lówó mi ò jalè. will you shut up your mouth o tún sọ pé o jalè Yéwándé Yéwándé sori bí mo ṣe lọ látàárọ̀ tí mo fi padà yìí hmm, five thousand naira tí mo kó fún wọn lọ yẹn òun ni gbogbo owó tí mo nípa látàárọ̀ kò sí wàhálà èmi rò pé kí n dé kí n fún ẹ three thousand naira kó fi lóúnjẹ sílé. kó fi two thousand naira tó kù kó fi ra bọ́sùkọ́nà kan àbí méjì tó bá ti rówó ọ̀ndàwẹ̀ èyí tó wà lábẹ́ máa fọ́ kó máa sá kó máa gbẹ kó máa wọ́ padà kò sẹ́ni tó máa ṣe láṣọ sókè àmọ́ ní báyìí <laughs> ìyá jẹ ìyá jẹ ṣégi sára méjèèjì lára. bùdá mi ẹ̀dẹ̀ trust mi torí ọlọ́run bùdá mi mú ohun tí ní ìkọ̀kọ̀ sí àwọn gẹ́ẹ̀sì ìparọ́ mọ́ mi ni bùdá mi trust mi mo ní mo ò jalè kí fẹ́ sọ tẹ́lẹ̀ fi believe mi báyìí mo ò jalè mo fọlọ́run búra mo ò jẹ́. ìwọ ní gbẹ́nu sọ́hún ọlọ́run ọba màlúù ń pè é má má jẹ́ kọ́lọ́run bínú sí ẹ̀ kí túmọ̀ yẹn ọlọ́run màlúù ń pè yẹn lọ́nà ẹ trust mi ẹ jọ mo jalè ọlọ́run. sá. o jí wọn lówó lóòótọ́. ọlọ́run ọlọ́run mo jalè ọlọ́run. ẹ kí ló tí wọn wá lọ sí next door kó lọ parọ́ mọ́yàn kan tó wà ń bẹ pé òun ló já wọn lówó kí ló tó jẹ́ kọ́dọ̀ ẹ̀ lọ kí ni mo fẹ́ jí tẹ́lẹ̀ bíi mi trust me i don't see the money ọlọ́run. Ah. so wò rá ọmọ yẹn. mo fi ọlọ́run tó dá mi mo fi ṣe ìrírí orí wọn láàárín wọ́n wá bíbá ìwà gbà wá ni ológo ah. ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé lóòótọ́ o ò jí wọn lówó o ò mọ̀ wọ́n rí hmm. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tún lù kó dúnmọ́ nígbèsí ayé wọn. Hmm. àbò oníjìyà àmọ́ ọ̀nà dìran wọn wá jẹ̀yà. And I want to assure you something ó dá mi lójú wípé èmi àti ẹ àníjìyà yìí ọlọ́run bá tó ń pèsè á pèsè fún wa má wọlé. because mo gbà wọ́n gbọ́ o mo gbà wọ́n gbọ́ o because ẹni wọ́n mú gan. mo ń jọ ìlú àbá wá sórí fún kó bá ṣe ẹ̀gbọ́n mi mo rò wípé ọkọ lè kọ ni èèyàn bí gbọ́ ọmọ fọkùnrin kò ní kọkùnrin má lè ní jáde ṣùgbọ́n ọmọ ìyá kì í ni mo wá ro tìbí mo ro tẹ̀jẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe fún bọ̀dá mi. ó hmm, kárí ó kárí láyé bọ́mọ ìyá ṣe é ṣe náà nù ẹ̀jẹ̀ ọmọ ìyá ni orí orí orí mọ̀lẹ́bí ó gbé ọ ọ̀ọ́nì dààmú ó kárí. bàbá ìgbà tí mo wá rí i pé nǹkan ò tún yí padà fẹ́ gbọ́n mi náà gbogbo ẹ̀ ò lọ déédéé bó ṣe yẹ kó lọ mo tún padà lọ bá ìyá àgbà. ó fi ṣe ìyàwó ó ṣe wà ní olúwa kò lè lú ẹ̀rà rẹ̀ lẹ́sìn owó afúyẹ̀rànjẹ ń kó sí bí àwọn báírò kò ní jí kó. kálẹ̀ ọmọlúwàbí báyìí sí. màmá ẹ wò iyì wa o iṣu hmm. bisọ́tì là ń kó yẹn ìsìtún jẹ́ iṣu issue tí mo mí ni pé wàhálà wà. wàhálà bí sóò ti rí yẹn ọlọ́run kò ní jẹ́ ká rí wàhálà. ẹ wò màmá kí ni tẹ fún mi yẹn kò ṣiṣẹ́ ṣé ó dàbí ẹni wípé gbogbo nǹkan kan tún dàrú sí i mo ò ríṣẹ́ rárá. ọlọ́run kò ní jẹ́ èmi jọ gbọ́ ọ̀la bàbá tèmi ni wà á lóògùn yẹmi fún ẹ ṣiṣẹ́ ẹ bọ́gbọ̀n rẹ mọ pé kò lò fún. màmá ọkọ. Oh, èmi ò lo nǹkan kan fọ́kọ o ẹ̀gbọ́n mi ni mi lò fún. ṣọpọ gẹlẹtẹ o ẹ kí n ṣe èèyàn ọmọ yìí ná. àrẹ èèyàn ọmọ yìí ṣáà máa ba ayé jẹ́ ṣáá ìbọ́kọ̀rọ̀ rẹ̀ mọ̀ pé kò lò fún ó ṣe máa la lò fẹ́ gbọ́n rẹ̀. màmá ẹ̀yin náà lè sọ wípé ọkọ lè kọ́ ni ọmọ ìyá kí ìyá ni okó òkú kí n ṣe ẹ́ okó òkú jàre wọn kéèyàn bá kàn wò lẹ́lẹ́ẹ̀kejì ó dẹ̀ rí yẹn sọ ah, ah. ó dà ọgbọ́n yà máa dá sí wa. igbá ajé kan rè máa gbé ẹ. igbá ajé yìí máa gbé ẹ̀yẹ̀ ìgbà àṣírí bíbò wa àmọ́ o má má bọ̀ o o má má bọ̀ o ìgbà yẹn kẹ̀ ẹ gbọ́dọ̀ fọ́ o èèwọ̀ ìwà ń bẹ̀rẹ̀ yẹn o kó bá fọ́ pẹ́rẹ́ kó bá fọ́ pẹ́rẹ́ ọkọ ẹ̀gbọ́n rẹ máa padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ni àfi kó wá ṣẹ́kúnṣẹ́ apá ẹ̀. màmá ẹ wò tẹ́ bá ní kí n máa bọ̀ kí n máa sìn tó wáyé pé torí ẹ̀gbọ́n mi ẹ wò kò sí nǹkan tẹ́ ní kí n ṣe tí mi ní ṣe kò ní fọ́ mọ máa bọ́ mọ máa ṣe gbọ́n tẹ́ bá ti ní kí n máa ṣe kí gbogbo nǹkan ṣáà ti bọ́ sí dáadáa fẹ́ gbọ́n mi ká kúrò ní òṣì. ẹ ṣì wàhálà kó bá tún mọ̀ kó má máa bọ́ ikú parí. àtúbọ̀tán tèmi tì rẹ lọ́jà jọ àtúbọ̀tán tèmi tì rẹ lọ́jà jọ máa máa ṣe o ohun tá a bì ní àbí ni. Abini má máa ṣèkà ohun tábẹ̀rẹ̀ yábẹ̀mẹ̀ o. ṣẹ̀dẹ̀wòmí sì nìka àwòmọ̀lé aríyìnbọ̀lẹ̀ arágbádá ńlá bùpọ̀ ṣẹ̀dẹ̀wòmí lórúkọ tá a pé kú aríyìnbọ̀lẹ̀ lórúkọ tá a parùn arágbádá ńlá bùpọ̀ lórúkọ tá a pẹ̀yìn. ìgbà tí mo dọ́dọ̀ màmá. ìgbà tí ìyá àgbà wa gbé fún mi ló ní kí n máa bọ̀ lóòrèkóòrè ó dẹ̀ sọ fún mi pé mi gbọ́dọ̀ jẹ́ kẹ́gbọ́n mi mọ̀ torí tí wọ́n bá ti lè mọ̀ kò ní ṣiṣẹ́ fún wọn torí ẹ̀mí ṣe sọ fún wọn igbá yẹn náà bá nínú wardrobe tí mo máa ń bọ ní gbogbo ìgbà. Hmm, hmm, hmm, èyí ìgbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀gbọ́n rẹ ti wá dáná sun gbà. wọ́n ah! ti sun gbà mi ò mọ̀ pé mi ní bá ń ṣiṣẹ́ fún wọn ti sun gbà. ó dá mi bàbá ó tún lé tutù tó yẹ kí n ṣe báyìí ayé mi. ó ti sọ̀rọ̀ ajé mi o. Ah. Ah. Ah. Hmm. ṣe báyìí. kí ló wá tá a wá gbójú okùn lé òjò ẹni àgbà ẹ̀gbọ́n mi tí mo ti gbójú lé páwọn náà máa ṣe bí ìyá ṣe bàbá fún mi ẹ̀gbọ́n mi torí obìnrin wọn lé mi jáde ilé bọ̀dé tí mi ò wá róko rí látọ̀dọ̀ rárá rárá bọ̀dé ló wá jẹ tó wá ṣùgbọ́n mi ló wá jẹni tó gbé mi kiri tó ń ṣáájú mi tó jẹ gbogbo tí mo fẹ́ fún mi bọ̀dá mi. ẹ wo bọ́rọ̀ ilé ayé ṣe rí nù ẹni agbójú okùn lè jẹ ní agbáńtò tọ́ bó ṣe sọ ìgbà míì bí ń bẹnu rí rí a sì máa bẹnu bí ẹni tó ṣoore fún ni lónìí kí ni ó rí àrídájú pé kò tún lè ṣebi fún yàn lọ́la ẹni tó sì ṣebi tó ṣebi fún yàn lónìí ó ṣeé ṣe kó wá tún dolóore ẹni lọ́la bọ́rọ̀ lé ayé ṣe rí nù níbi tọ́rọ̀ wá dé dúró yìí ọ̀rọ̀ ó ṣe gbá kò sí gbá èyí tí lódò ti rèé mú mi ẹ̀yìn ọ̀rẹ́gbọ́n rẹ ni mo wá ní bá sọ̀rọ̀ báyìí ìwọ arákùnrin ọ tẹ pámọ́sẹ́ rẹ ni o nítorí pé apá lára ìgúnpá nìyí kan àtẹ́lẹwọ́ ẹni èyí tan ní jẹ o ọ mú iṣẹ́ rẹ ní ọ̀kúnkúndùn gan àwa náà ó sì máa bọ́ bẹ àwọn gbarúmọlẹ̀ gbogbo bọ́ bá ṣe ń lù yóò máa dún fún ọ. ọ̀hìn gbogbo òpólò rẹ ní ọ̀padà padà torí lórí tọ̀rọ̀ onígbádé ẹ jẹ́ kí lọ́mọ bá tiẹ̀ lọ fún sípa lọ náà ni ọmọ bá lọ. ọ̀rọ̀ yìí náà ó wá kọ́ gbogbo atókù náà lọ́gbọ́n nítorí pé àìfètè méte àìfèròmérò ló mú ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbàá fà tó bá jẹ́ pé ẹ fìmọ̀ ṣọ̀kan ni gbogbo tí ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀bá má rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo àná fèyí sàríkọ́gbọ́n ẹ mo wá súre fún yín mo gbàdúrà fún yín gẹ́gẹ́ bí àṣà àwọn nìkíní ojú yín ò ní rí bí mọ́. sí kọlọ̀ náà wà o. àtúbọ̀tán tèmi ti bẹ lọ́jà àjọ àtúbọ̀tán tèmi ti bẹ lọ́jà àjọ máa máa ṣe o ohun tábì ní àbìlí máa máa ṣèkà ohun tábìrì àbìmẹ̀ o ọmọ ìyá kìyà ọmọ bàbá nígbàdé ni ẹ wá wo gbẹ̀yìn wọn bó ṣe wá ń mọ́ ni ẹ wá wo wàyé ìkàbọ̀ tìrì o ó tọ́ òun bí ó tán bẹ́ẹ̀ dá bá òun ṣe é èrè ibi àfojú